سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير اللهم يا من فهم سليمان فهمنا ويا من علم آدم الأسماء كلها علمنا إنك أنت العليم الخبير اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاتر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم السلام عليكم ورحمة الله وبركاته gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ibi tí a wà òun náà ni ìlú mísírà làwà báyìí akànjẹ́ èèyàn dúdú lọ́wọ́lọ́wọ́ báyìí a ti di white báyìí a ti di ara mísírà báyìí ibẹ̀ náà làwà àkàgbọ́n plane ni ṣùgbọ́n ibẹ̀ náà làwà báyìí yẹn ni pé ibẹ̀ ni ọkàn wa àti gbogbo ara wa ń lọ báyìí òun náà ni ìṣẹ̀lẹ̀ tí à ń kẹ́kọ̀ọ́ tá a mú mi ọgbọ́n níbẹ̀ léyìí tọ́já sí wípé a lè mú tán a ò lè lò tán a ò sì lè mọ̀ tán náà bákan náà torí kí ọ̀rọ̀ ọlọ́run ọba ni ìṣòro àwa èdè mi látọ̀ wá rí báyẹn àwọn máa sọ àlàyé lọ lórí ibi tí a wà lánàá òun náà ni wípé anábì olókìkí tí í ṣe anábì wa Yusuf alayhi salatu wa salam wọ́n ti ju ìbéèrè tí àwọn tí bàbá wọn rán wọn ọba kan wọn ti fi ìbéèrè sí wọn ìbéèrè tí wọn wọn lè rìn ìbéèrè akọ ìbéèrè Oribeere oríṣiríṣi ní bẹ tí a máa ń béèrè béèrè akọ ìbéèrè ìyẹn ló fi jẹ́ sí pé àwọn Yorùbá máa sọ pé ó fi kíní kan sínú lẹ́nu ó sí tí bá ti tọ́rọ̀ bá ti kọjá ánsà náà lè máa sọ báwọn ìdí nìyẹn tó fi jẹ́ sí pé nígbà tí ànábì wa Yusuf alayhi salatu wa salam tí wọ́n béèrè ìbéèrè akọ lọ́wọ́ àwọn ọba kan wọn àwọn ọba kan náà rí i pé ìbéèrè akọ ìyapa àwọn ọ̀ka àwọn náà yà pé ánsà sílẹ̀ wọ́n wá lọ síbi nǹkan tí kìí ṣe pé wọ́n béèrè lọ́wọ́ wọn ànábì wa Yusuf alayhi salatu wa salam ẹgẹ́ bá a ti màtẹ́kọ̀ọ́ tànáà tí wọ́n kọ́kọ́ bí wọ́n léèrè òun náà ni wípé wọ́n challenge wọn ọ̀tà wọn láyà wípé n tẹ́ ń ṣe yìí n tẹ́ gbé wáyé mọ́ gbọ́ yé ṣùgbọ́n nǹkan kan wà nílẹ̀ tó yẹ kí akọ́kọ́ yanjú náà ó tó di pé a máa yanjú n tẹ́ gbé wá òun náà ni ọlọ́run wá dá ọ̀rọ̀ náà lẹ̀ nínú ẹ̀kọ́ tòní ṣùgbọ́n bí èèyàn bá fẹ́ mú áńsà wá ó nílò ká tún dá ìbéèrè padà sẹ́yìn ó lè bá àjẹ́ sí pé ẹni tó fẹ́ dáhùn ní ti ìdáhùndáhùn láti wá lọ síbi ààyà àti àná àfijọmọ́ ti èní tí àwọn àfá àti ké ló tilẹ̀ já sí kó ti tájú mi kí ààyà tí mo máa ń ké fún ti àjọ wa ké papọ̀ àwa ní tó ké bá mo ń gbò sí ké òtí ké mìíràn mo ké náà ni. ọlọ́run wa ń sọ wípé lẹ́yìn ìgbà tí wọ́n dọ́dọ̀ ànábìwá Yusuf alayhi salatu wa salam ànábìwá Yusuf ti pẹ́sàn sí wọn náà ni ìtọ́rọ̀ ọba ń sọ lẹ́yìn bàtà sọ pé a'udhu billahi minash shaytanir rajim a'udhu billahi minash shaytanir rajim qala hal 'alimtum ma fa'altum bi Yusufa wa akhihi idh antum jahilun ma fa'altum bi Yusufa wa akhihi ó ní ẹ̀yin tẹ́ wáì nítẹ́ bá wá mo ti gbọ́ ó ti yé mi ṣùgbọ́n tí màá bí ń léèrè òun ni pé tí nǹkan bá gorí ara àwọn ìkànlá àkọ́kọ́ yọ kúrò ń bẹ̀ ìkọ̀ọ̀kan la yọsẹ̀ kúrò lẹ́kù ní ọmọ ọ̀dọ̀ dání lónìí tẹ́ bá wá lákọ̀ọ́kọ́ fi yanjú ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ hálà àlímtùm tẹ́ ẹ rántí máa fa àìsùn ń tẹ́ ẹ sí fún mi àtẹ̀gbọ́n àtàbúrò mi ìlànà. ọ̀sọ́ pé mi ń bẹ̀ o ọmọ wa sì gbọ́ o torí ká ti ké lánàá lọ́jọ́ kí mi Yusufa tẹ́ dá pẹ̀lú Yusufa wá àfihì àtàbúrò rẹ̀ ìlànà tó ń já hìlú òní. Béèrè akọ tó béèrè lọ́wọ́ wọn náà nìyàwó. Akọ béèrè. Tí wọn náà bá sì gba akọ béèrè, ọ máa gbà ní ogún ògbò ẹ̀yìn. Ó yàrá ìmọ̀ dọ́yà ẹ̀ bá fẹ́ fẹ́ ẹ̀zámù tí wọ́n bá ń sọ fún ọ̀pọ̀ lé. Tó wá jẹ́ pé first question tí ó kọ́kọ́ jáde ń bẹ̀ yìí tó le jù. A máa kó bá kẹ́kọ̀ọ́ púpọ̀. Fún àwọn tá a fi máa tírénì tẹ́lifíà fún àwọn olùkọ́, tàbá ń ṣe tírénì fún abúlé àti yọ question. Ìbéèrè àkọ́kọ́ àti kejì tó bá pé béèrè mẹ́wàá lọ fẹ́ béèrè lọ́wọ́ ọmọ akẹ́kọ̀ọ́ àtúníkíó àtúníwèé máa gbọ́ bá náà tó bá pé béèrè mẹ́wàá lọ fẹ́ béèrè lọ́wọ́ ọmọ akẹ́kọ̀ọ́ rí i pé one two three four yẹn àwọn ìdọ́rọ̀ ló gbé bẹ́ẹ̀ wọn náà sì gbọ́dọ̀ jẹ́ pé béèrè rẹ míìsì lọ́gbọ́dọ̀ jẹ́ agbọ́dọ̀ dàpọ̀ ní ẹgbẹ́ bí ẹ̀kọ́ tá a kọ́ ní tẹ́lẹ̀ education lọ́gbọ́dọ̀ jẹ́ sí pé ìbéèrè rẹ kókó kókó lé má lè bí ojú ẹja àwọn ọmọ akẹ́kọ̀ọ́ máa ṣépè fún gbogbo ìgbà náà kóun sì gbọ́dọ̀ jẹ́ kọ́ máa rọ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tó bá ti wà pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ jù náà nǹkan mi wọ́n máa ṣẹlẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ tẹ́ ń strong wọ́n máa sọ pé olùkọ́ yẹn strong ọmọ nǹkan kan kò tiẹ̀ ọ̀tẹ̀ síta wà lélẹ̀ ìmì àbáwádà so agbọ́dọ̀ balance kó mi ìjẹ papọ̀ wọ́n ní tọ́jú àdì ní pé káfí béèrè tọrọ bẹ̀rẹ̀ tọrọ èyí ni pé encourage student tó bá rárá kọ̀kọ́ kàn tó gbé jẹ ẹlẹ́ẹ̀kejì tó gbé jẹ ẹlẹ́ẹ̀kẹta tó gbé jẹ ọkàn rẹ̀ ọmọ balẹ̀ gbé jẹ gbogbo tó wà ṣùgbọ́n ìbéèrè àkọ́kọ́ ìbéèrè tó le bí ojú ẹja ló gbé wá tó bá kọ́kọ́ rí náà gbogbo tó wà nísàlẹ̀ tó mọ̀ yọ gbàgbé ẹ̀ yóò bẹ̀rù ọba yóò bu nọ́mbà wà lólè tó bá ikú wa nọ́mbà tó ti wá rí ìbéèrè akọ́bá báyàn àmàṣeyàn education lè lẹ́hùn tẹ̀wọ̀n pàtó fún wa pé oríṣi ẹ̀kọ́ yá máa rí nù ìṣẹ̀lẹ̀ yìí tẹ́lẹ̀ sí pé àlè mọ̀ tán àti lè sọ tán gbogbo wa náà sì lè lò tán bàbá ti ń kà ló tún béèrè tó ń gbóná fẹ́lifẹ́lì àárín náà sì ni wọ́n rí pé kí ní gbóná kò kò ṣe é dáhùn pé wọ́n lè sọ pé àlémúná ẹgbẹ́ tó yẹ wọ́n rọ pé àlémúná wà náà nù jẹ́ àhèlò nígbà kan wí náà nìta ah, bẹ́ẹ̀ ni o sọ́rí sọ́rí sọ́rí sọ́rí àyà pẹ́ẹ́lẹ̀ wọ́n máa fi béèrè pàdé ìbéèrè ẹ̀ẹ́dẹ́yìn bá sì gbọ́n pọ̀ ńgbà míì náà sí béèrè bá lè pọ̀ ó tún fi béèrè pàdé ẹ̀ pé Káwà máa sọ I'm not understand this question. Kí ẹ question yìí máa fàhìm tù. Mi máa fàhìm tù yẹn ibẹ̀ náà ni yóò ti máa bá ti ń ṣàlàyé fún ọ. Ó rí i pé ó ṣe kékeré kan máa ṣe fún ọ. Olùkọ́ náà máa béèrè béèrè tó le tọ́ba fẹ́ kan máa rojọ́. Nàá nígbà tó wá rí báyìí wá fi béèrè pàdé rẹ̀. Àwọn náà wá sọ pé kọ́ọ̀lù àwọn náà wá dá ànábì wa Yusuf lóhùn pé àìní wọ́n náà ìnàkà question ah ìnàkà ah ẹ̀yìn ìsìnkú àmì ní ṣùgbọ́n ah bẹ́ẹ̀ ah yorùbá náà bẹ́ẹ̀ tí nǹkan bá yà yẹn lẹ́nu pé ah ìnàkà láàrín ayò wọ́n ní ìṣìkà ń bèèrè bèèrè ń bẹ̀ mọ́ ah, àwòrán ìbèèrè lọ́wọ́ wọ́n ní tòmọ́ kìí ṣe bèèrè wọ́n ní àà ah, tí wọ́n náà ní pé wọ́n náà ní áńtà wọ́n náà ní áńtà áńtà nǹkan ẹ̀kọ́ mbẹ́mbẹ́ fún wa ó ní àà ìnáka láàáńtà Yusuf pé wọ́n náà ní Yusuf tí wọ́n náà ní Yusuf tó nǹkan pé tẹ́ máa ń tà fi tààmà tààrà ti ń ta àfojú Yusuf ànárí tí wọ́n náà ló ń tọ̀hún bí i Yeah tí yàn bá ti wà láàyè tó jẹ́ sí pé wọ́n ti mọ̀ pò ní àwọn àmọ̀kẹ́kọ̀ọ́ ìpadà tó bá ń wọnú tẹ̀síìrì lọ wọ́n ti mọ̀ pò ní nígbà tí ó ti ju béèrè ń sílẹ̀ torí àwọn náà kàn dá òtún wọn ẹ̀sìpẹ̀tì pó lè wà láyé tó bá sì wà láyé wọn ò tiẹ̀ wọ́n rò bóyá nígbà máa ń ṣe bí fọganáìsà nǹkan kìjọ́ máa gbálẹ̀ káàkiri ẹ̀kọ́ wà pé ẹrú ni ẹrú ni ó wà ẹrú ni á dọba wọ́n rà pẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ ṣùgbọ́n tí àbá rí nǹkan tó jẹ́ sí pé láfojú ní ìsìn kí ọkọ̀ làṣojú ní ìsìn kan wá sọ pé èèbó lòun ọkọ̀ làṣojú àbàjá ló tán kọ́ wọ́n á ní sí yorùbá ní ọwọ́ ayé wọn ṣe yorùbá wọ́n á ní èèbó lòun bẹ́ẹ̀ mọ̀ pé a máa wò náà bẹ́ẹ̀ àwọn èèbó náà tuntun kọ́ la ṣùgbọ́n a máa wò pé ọ̀ndọ̀gbọ̀n ọ̀ndọ̀gbọ̀n wọ́n ń fura pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ṣùgbọ́n kò sí irinṣẹ́ kí náà gbogbo lẹ́rú tí ìjọba tó wà náà ẹni tí ìṣẹ́rú gan-an tó jẹ́ sí pé ìdílé wọn àwọn ìdílé ọba gan wà àwa yòókù ṣẹ́rú wà làwà táwa dá ìsọmọ ọba ẹ̀yin ọmọ ọba tẹ wà ń bẹ̀rù táwa dá ìsọmọ ọba ṣẹ́rú wà làwà wà jẹ́ ọ wà lẹ́rú gangan sàǹsàn ó jẹ́ ẹrú gangan sàǹsàn ẹrú gangan sàǹsàn bí òun ló ti wá jọba nígbà tí ọjà wọn lè tètè mọ̀ pé òun nìyẹn wọ́n ń fura ó yẹ ká sọ fún anú ẹ̀kọ́ tó rí kọjá bá ń lọ́dún tó lọ ni wípé a ní kílẹ̀ àti tètè máa dá àyàn máa òsì ni ẹ̀ẹ́dọ̀ fún ọ ẹ̀ńtọ́ bá mọ̀ tẹ̀kẹ́ rẹ gbẹ níjọ kìíní àná láti yọ ọdún mẹ́ta sẹ́yìn lẹ́yìn ọdún twenty years tó tún wá rí náà ẹ̀kẹ́ rẹ gbẹ náà ǹjọ́ ọ̀ ní dàmọ́ ọ̀ dàmọ́ wọ́n nínú àwọn nǹkan tó hẹ̀pù àrẹ́gbà Yusuf tó tètè dáwọn ọba kan rẹ̀ mọ̀ nìyẹn tó tètè wọn òsì náà lá wọ́n ní tó dààmú àwọn ọba kan rẹ̀ tí wọn tètè dáwọn mọ̀ ó ní pé àà ọlá ti dé ẹ̀rọ bá rí yẹn ọmọ sí òpin sóun ní àbó nǹkan pé àbó ló ṣe àjẹ ọmọ òkú lọkùnrin ìlú kan tí wọ́n ń pè lókun lẹ́gbẹ̀ẹ́ kan mẹ́rin àti títí máa wà níbo ló ti wá di pé wá lọ wá rí wá gbé ẹni kan wá pé wọn náà wà ní ọmọ ní Washington lọ́mọ wà l'Amẹ́ríkà Washington lọ́wọ́ ẹ bá gbáwò mẹ́wàá lọ́gbà ọ̀hún náà ọjọ́ ni ọmọ àwọn ọjọ́ ni àdìsó wọ́n ní wọ́n ti ń fura pé kí yìí ọ̀pá tó fi jẹ́ pé nígbà tí Ànábì Yusuf alẹ́ sọ̀rọ̀ tó sọ̀rọ̀ tó ní àhẹ́lẹ́ àlẹ́ tó máa ń ara wa fún wọn sí kúrẹ́sì wọn wá fún wa lọ́kàn pé ah, ah, à ìnáka là ń tà yóò sùn. Ìwọ náà ni ìwọ Yusuf ọ̀hún kan, kúrẹ́sì kọ̀, ẹni tó fi jẹ́ gbọ́ wà náà kìrá àkà, wọ́n ní kí kò sí ha ń bẹ̀. قالوا إنك لأنت يوسف قالوا إنك لأنت Kìrá ni olè ti kàkùnrà ń bá nìyàn, kó ìràwọ̀ lè kàkùnrà tó sì fi kí wọn, ọlọ́run ti gbà lọ́wọ́ rẹ̀. Ọlú ìrìnàkàlá táyé oṣù. Nígbà tó pé ìsìnfàmù ti ń gbà wọn ọkàn wà ń bẹ̀rẹ̀ ah, ah, ah, ní pé afẹ́ fẹ́ kó àìrí nǹkan ọlù wọn sọ pé ẹ̀yìnkàlà ta Yusuf sí wọ́n náà ni Yusuf ọ̀hún ọ̀rá ní àwọn kan dábí máa mọ̀ igbó wọ́n ti mọ̀ fún ní nígbà tí ó ti béèrè béèrè yẹn tán òun náà ni pé nígbà tí wọ́n sọ pé ẹ̀yìnkà làǹkà Yusuf wọ́n ti já iyì kúrò lára rẹ̀ كان يا أيها العزيز مسنا وأهلنا الضر يا أيها العزيز مسنا وأهلنا الضر لو أني ولكن وصف إنك لأنت العزيز يوسف كل يوم ولد بام ويا جاسسكم بعاء وتما àti ẹgbẹ́ a máa kẹ́kọ̀ọ́ ń bẹ̀ pé lọ́dọ̀ ẹbí rẹ̀ mọ́rin ti yìí rẹ̀ lọ́dọ̀ ẹbí rẹ̀. sórí bẹ́ẹ̀ president Muhammadu Buhari bó ṣe jẹ́ olórí Nàìjíríà tó bá dé dàwọ̀ látán ọ̀rẹ́ra ó lè máa tí ìbá ti pé ọmọ fún tẹ̀lé tó bá bọ́ sáàrin àwọn ẹbí ẹ̀sẹ̀ ẹ̀ nímọ̀ kú nímọ̀ yóò máa bẹ̀rù lọ́wọ́ bọ́ọ̀dà rẹ̀ ẹbí wa <laughs> àbí àbí òní lọ́wọ́ yóò gba o bọ́ọ̀dà náà tọ́ba wá gbọ́n onú nígbè fún yóò mọ̀ pé mo ju ọlọ́jọ́ orí ni ó ti jù mí lọ. tó bá dọ́dọ̀ àwọn èèyàn kan náà àwọn ọ̀rẹ́ rẹ̀ dájọ́ sí dájọ́ ah, yóò pè <laughs> bẹ́ẹ̀ yóò sára lọ́wọ́ lájọ ṣe rí ìgbà wà kéékèèké tí ara ti bá àǹtí máa ń ṣeré wọ́n bá àárín ẹbí lórí gbogbo ìyẹ́ rẹ̀ tó ràn kankan kan mu hmm. bá àwọn gé wọ́n bọ̀ kí lórí tẹ́ ń fún láàrin ẹni tẹ́ ń pè ní ayọ́ àlàyé sílẹ̀ kan ọlú ọlú reality ni ká máa lò ó nígbà ẹlòmíì eléyìí ló ti ṣe gba gbogbo ẹbí ló ti jà gbogbo ẹ̀ ló ti dájà kan pé ọmọ mi bá wọlé náà ní ìfìfì ẹ̀mọ́ mi má ẹni tó pọ̀ àwọn bá kọ ọkọ̀ rẹ̀ ń jẹ́ kàmọ́rù tẹ́lẹ̀ ó ní kàmọ́rù tànà ní ojú kàmọ́rù tànà ní tó fi ń wò mí ní ìsìn ẹ̀ kò lè fi mí wọ ìdànà náà lọ. ní kọ́ gbàgbé bọ́ọ̀lù ti dáyé nìyẹn bọ́ọ̀lù ti dáyé nìyẹn gbogbo ń tẹ́ ẹ sọ ti pọ́blẹ́mù fọ́ra yín láàrin ẹbí òkú ní ti pọ́blẹ́mù mọ́. Ọlú wọn sọ pé àyín náka láàrin táyé Òṣòfò. Ó ya yà tẹríba. Ọlá àná Ọlá sí ẹ̀kọ́ lọ pé ìmì náà ni àánà, ọlá àánà láti sí Yusuf. Ọlọ́pẹ́ ẹ̀yìn tẹ́ẹ̀ máa yìí mi, àti fi yẹn pé èmi náà ni ọba tí mo jẹ́ ń gbà ọba náà mo tún jẹ́ ńgbà tí ẹ tún mà mí tán náà kó náà yà lọ́jà tó bá pé tó ọba rẹ̀ yà pa ẹ lẹ̀ wọ́n bọ̀ kíkí ni wọ́n bọ̀ sí ìwọ kúkú rẹ̀ lẹ̀ ń tiẹ̀ ọmọ bá ìbìjà kò di ọlọ́wọ́ àwọn Yorùbá náà ní kíkí ní kan ìdọ̀bálẹ̀ ń tẹ́ ọ kí wọ́n dọ̀bálẹ̀ fún ara rà á kò pé káwọn ọmọ bó tá tá mọ̀ pé ọ̀rọ̀ ẹbí bó ṣe rí gbogbo ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi náà mọ̀ bó lórí ilé ilé ilé uh, owó yalésùn àbí aláfárá bẹ́ẹ̀ náà ni àbẹ́ẹ̀kọ́ ah, ó tẹ̀ sáwọn bàbá wa mọ̀dírù <laughs> bẹ́ẹ̀ lórí àbẹ́ẹ̀kọ́ ẹ̀yìn tí máa tẹ́jókòó náà bẹ́ẹ̀ lẹ́sìn máa tí ìṣẹ́ ẹ̀ bẹ́ẹ̀ ti rí inú ẹbí nu kára máa wò bẹ́ẹ̀ tẹ̀ ẹbí ni inú ẹbí àádálẹ̀ hmm, bẹ́ẹ̀ arábìnrin sì fún àwọn àbúrò náà

ẹtún wá gbọ́ ohun tèmi nìkan ní báyìí ló dẹ́dẹ́rẹ́ sílẹ̀ wàhálà àfi àbúrò mi tún rèé fún àbúrò mi. ẹ ń pè wàhálà ẹwà sọ̀rọ̀ ẹ̀ wàhálà ẹwojú ẹ ahụ. ẹbú ti bó ti rẹwà jíjẹ gbẹ̀yìn ti ahụ. àfi. wàhálà àfi. àbúrò mi náà sọ́lẹ̀ ń wò yẹn o ẹwò ẹwò ọjà fún mi tó ti dáa fún àbúrò nígbà tí ń sọ pé kò sí ìdá fẹ́yìn kò sí ìdá fẹ́yìn bẹ́ẹ̀ ṣe wà níjọ́ kìíní ẹ̀ṣẹ̀ àárọ̀ náà ẹlẹ́sìn tó wà rí ah, ẹlẹ́sìn àwọn kì í ta kò lè dáa fún wa ah, àwọn kì í ta tí wọ́n bẹ̀rẹ̀ tọ́ba lé tí wọ́n bẹ̀ ìgbésí ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ gbé ó dá ìsan oríṣiríṣi ní ọmọ àti ọ̀nà ọ̀sán torí pé inú rẹ̀ ò ní dùn láàárọ̀ dálẹ́rí ah, tọ́ba ti ń bá ààyò ọ̀pọ̀ látàárọ̀ tó bá ti di akọ méje báyìí tó fẹ́ sùn lálẹ́ ní ọba rẹ̀ ti ń bínú ní ọba tó ń pé ó tún ti mórí ní èdè kò ní sùn sílẹ̀ mọ́ kò ní sùn sílẹ̀ mọ́ ìyá àná análuwa Yusuf àrí sọ̀rọ̀ ó ní wàhálà àfihì nígbà ní pé ẹwò ẹwò dáadáa ìsàbúrò tí wàhálà àfihì èmi mú ní ọjọ́ bá burú yín ní ẹ̀rín sí bọ́sẹ̀ ẹ̀wà àádá àhìmí mú ní nǹkan mi. ọ̀rìn kọ̀dì mọ́ ní ọlọ́ọ̀bù àlẹ́yìnà أنا يوسف قد من الله علينا قال بني سيدنا ما أبو يتوعو أو عفو <laughs>

lọ́gbàrí àbá tẹ̀lẹ́ ní rí ni wọ́n kò dáadáa wọ́n ò fìràn wọ́n náà àbí àkáàtì tẹ̀lẹ́ nìkan dé ní ìsinmi pé wọ́n bọ́ǹta ọ̀hun la fẹ́ bọ́ ìwà àbọ̀ àwọn oúnjẹ náà bẹ́ẹ̀ ajọ́ tẹ̀lé ní ajọ́ wá ní bọ́ọ̀ jẹ́ ìdí gbogbo oúnjẹ ọjà jẹ kù wọn ló rí kàmú bẹ́ẹ̀ aláyé àlọ́ yóò wí o. aláyé àni ọba wí òkú mẹ́rin lọ́wọ́ aláyé àni ọba ẹni tó jù rí a máa gbádùn ọlá ó jí ya ó tàbá fẹ́ lọ́lá o ọjọ́ kọ́ gbóyẹ ọlá làǹkọ̀ èsè ọlá díẹ̀díẹ̀ lọ́bìrì àwọn tó jíyàn ńláńlá lọ́bìrì general Muhammad Buhari tó rà ìsìn Nàìjíríà wọ́n lọ pẹ́ tí kòkó pé kí lójú ẹ rí pẹ̀lú mbọ̀ wà ní ẹni wọ́n wà àbá arẹ́gbẹ́sọlá ń sọ́njọ́ kan ó ní skúù ní pọtimọ́tò làwọn lọ táwọn máa rù lórí kiri láyé máa dáwọn wáyé náà àwọn máa bára àwọn kiri ọjà gan ọwọ́ àmọ́ wẹ nìkan tó jìyàn láláyé àbí nínú ẹ̀sìn ojú rẹ̀ gbọ́dọ̀ rí ló fi jẹ́ sí pé ẹni tójú ẹ̀ rí ń jù nínú ẹ̀ ń tó kẹ́kọ̀ọ́ lọ́wọ́ náà ti rí níwọ̀n bá ti wà ìwọ tójú rẹ̀ ń rí jù wọ ní orí pọ̀ lọ́dọ̀ rẹ̀ ọmọ pẹ́ ṣe rí wò pé ọjọ́ dúró mọ́ta tọ́mọ̀ bó ń jẹrẹ ọ̀bà láǹtì gbé ojú fẹ́ àfẹ́rẹ́ oríire ní fún ẹ̀ àtọ́ ń ya ọ́tà ńlẹ̀ ọ̀tà ń yẹ ẹni tí ń ya aṣọ tásọ lékè ẹ̀yà ti ń lọ ọ̀ràn àti tuntun tó ń lẹ̀ tí bàtà rẹ̀ ń já tó ń so ó sí pé pé tipátipá ní gbogbo ẹ̀rí máa ṣáàjò rẹ̀ àdá wà bẹ̀rù ọlọ́mọ mọ wàá máa ń torí ayé má pé ó rí ó rí bí ọ̀rọ̀ rẹ̀ fẹ́ náà lẹ́sìn kẹ́kọ̀ọ́ kejì náà kọ́kọ́ sí ọwọ́ tó bá jìyà lọ́dọ̀ ọ̀gá tó fara mọ́ tó rówó sí àwọn ẹni sábà máa ń da fún jù mẹ́rin lọ́bàá tó jẹ́ sí pé aláìní lọ́yẹ tó ní mímọ̀ òkú mara jùlọ àwọn aláìní ẹ má ti jáde kí wúlẹ̀ àwọn olókú mara jùlọ aláìní èló lẹ́ǹkan àbélò láǹsan láwùrí owó gidi láǹsan owó gidi tó ti bẹ́ẹ̀ náà àwọn mìàwúyà tó ń bẹ <laughs> àwọn mìàwúyà tó ń yọ bí èèyàn kan àwọn tí ò wò sàn àti ní ọmọ bá wọn bẹ́ẹ̀ ni àwọn ẹni ọlọ́run àwọn ànẹ́dọ́lọ́run làkọ́kọ́ ẹbá ní ọba fẹ́ ṣe bá àrípọ́lọ́ ń bá wọn ní nǹkan ọlọ́run kẹwàá ọmọ pẹ́sìn náà wà lọ́dọ̀ èyí tàyí ọ̀dọ̀ tí a ní ìsìn àfóòfin máa sọ̀rọ̀ mọ́ lásìkò táwà ayé ní ọba ṣe fáì ìlú ọba sọ ṣe fáì ẹlẹ́mi ò fi ọkọ̀ ẹlẹ́mi ọ̀ a lọ tẹ̀síru bàbá wa ní ọ̀sẹ̀ lọ́dún tọ́lọ́ bàbá wa Sheikh Muslim Muqaddam ẹnì kan á ń tẹ̀lé ni àgbà parí tọmọ sáyẹn ọmọ lọ táwọn fẹ́ máa lọ rí mo ní ọ lọ jókòó àgbàlagbà ní sínú ọmọ ni wọn ẹ̀rẹ́ arúgbó wọn wọn là ń tẹ̀lé wọn là ń tẹ̀lé wa bóyá mo dúró ọ̀rẹ́ tí màá wọn ń bọ̀ tá a fẹ́ nǹkan sọ pé ká jókòó ní ọ̀fẹ́ àmọ́ wọn fẹ́ wo pé ọ̀wọ̀ lẹ gbé wa lórí ayọ́ dé ni wọn máa dáfẹ́ náà fẹ́ kọ́kọ́ la gbé wa àfàdó Nígbà tí awájú àfàwà lọ tọ́nù lókè lọ, ó sì ń tú èsì ńgbà náà dáadáa kú ó ti tún ṣe padà wọ̀. Ẹ̀wọ̀n àfojú ọkọ̀ rẹ̀ kọ́kọ́ rẹ̀ ọ̀dà. Láfà bá dé, ó bá tọ́nù ọkọ̀ dé. Àwọn sáà pé àwọn tí sáàtì mú ẹ lọ máa lọ ẹ máa lọ jókòó wọ́n sáàtì náà. Àfà bá dé. Wọ́n máa ń dé. Wọ́n tún wò pé bóyá ìmí ń bọ̀. <laughs> Ìmí ń bọ̀ lẹ́yìn àárín mo ní afẹ́ máa lọ àti lọ sí àwọn ní la ilaha illallah mọ́kànlá lẹ́gbẹ̀ẹ́ kìíní kí ní la ilaha illallah sí lè yàtọ̀ ọkọ̀ yìí tàbí kí ni ọ̀rẹ́ mi kan bẹ ọmọbìnrin mọ́tò kan dì sí kí dára nàìjíríà ni ọmọbìnrin mọ́tò kan dì sí èèyàn wa kan ló jọ náà àlejò àlejò funfun ni olárúbáwá ni wọ́n àwọn ìjọgbọ̀n jẹ́rà agùn ní lókà ní agùn táfù nínú ọ ń béèrè pé á ah, ọ wá ní kẹfẹ́ ọdún méjì sìn pé bóò ní ọkọ̀ ọjọ́ sí yẹn náà ń bẹ láyé ti ń bẹ láyé àwọn ni èmi ò rí máa wò lọ́dẹ̀ tó ní o tó tó dìde eléyìí kí sí ń tọ́ tó bá wọn alábi Yusuf alẹ́ ẹgbẹ́ ọlọ́run ọba ti kẹwàá fàdímọ̀ nínú ọ̀bọ̀ ti dànábì ọlọ́run ẹ̀yin ọ̀dànábì ọlọ́run. Àti lọ́lá ẹ̀yin ọ̀lọ́lá. Àwọn àríjẹ àríjẹ àríjẹ àrí mú ibi tó jáde kì í. Àlàáfíà wa kìí ṣẹ́gbẹ́ àlàáfíà kìí. Kọ́ńtì wa tẹ́ wá yìí, ọ̀tá ló jẹ́ wá bẹ̀ ìlú ti ní ọ̀dà.

Ilẹ̀ ìlú wa náà bá kí nǹkan bọ̀bẹ̀ yí máa hù tí ó yè tí ó sì rí adá jù tọ̀dọ̀ yín lọ. Ààrẹ pèsè ń bíbà ìjọdọ̀ yín lórí. Tó ọlá ńlá tọ́lọ̀ ń fún wa ní apá kò sí bẹ̀rù. Mọ́nà lọ́wọ́ àlẹ́yìn náà àti borí ọ̀tàbákan náà wọ́bẹ̀. Orí tó gbogbo tí mo kà fún ọ tẹ́lẹ̀ yẹn oore oore laka. A tún wá máa ka ibi ibi tá a tó ti fò. Ó náà tún wà mí kọ́ di máa ń ná lọ ọ̀hún àlẹ́ tí wọ́n wá rí yìí lágbára wa láti rí. Ànábì Yusuf wa ti wá sí fún. Ẹni pé tí wọ́n náà bá fẹ́ di kọ́ di máa ń ná lọ ọ̀hún Tí wọ́n náà bá fẹ́ wọ bẹ̀, tí wọ́n náà bá fẹ́ wà ní tí ó lè sọ gbólùmù yẹn jáde ń gbèsè ayé rẹ̀. Wọ́n dàbí ẹni tí ń tẹ́ ń sọ. Ẹ̀yin àwọn ẹgbẹ́ dúró yìí tẹ́ béèrè mi tẹ́ wá tẹ́ ń mi náà lèmi náà ni. Tó bá jẹ́ pé ẹ̀yin náà bá fẹ́ tàbí mo ṣe dá padà, ẹ tún fáyì ní yín tún gbé tún ṣe padà. Kí ni. Ah, dájúdáká kò sí èméjì níbẹ̀ ẹnikẹ́ni tó bá ti ṣe nǹkan méjèèjì ó náà lè sọ pé ọdẹ máa ń nà lọ́ọ̀hún ààrẹ nà. kí wá ní nǹkan méjèèjì ìnáwó dájúdáká máa ń yàtọ̀ kìkan ah, ẹ ń bá bẹ̀rù ọlọ́run wàyà síbèrè tó sì mọ́ mi sùúrù. Yàtàkì ọjẹ́ máa káìdí ọlọ́run yẹ́sùkírù ọjẹ́ mọ́sá èdè ayé wọ́n ní yẹ́sẹ́kì ìbẹ̀rù ọlọ́run láti àṣìfò ayé láti àṣìfò ogun tàbí àṣìfò ṣùgbọ́n in táàfi wá máa lò sí àdúrà yẹ́sẹ́kì wọ́n fi gbà táàfi jẹ́ àdúrà wọ́n gbà ó náà ní kí ni wà yẹ́sùdérù. àwọn ará ayé wọ́n ní sùúrù òní ẹ̀fẹ́ ráyé ṣe ó lérú lórí kan olórí ìlú kan tí èdè tẹ̀sìn gan yóò rí lù tó láì ní ẹ̀rìn kan tó dá kọ́mpínì ńlá kan sílẹ̀ tí wọ́n ń wà tó sàn wá òkè sàn develop sàn develop ọba lọ wá díẹ̀ dáadáa ó ní sùúrù nù ah, wọ́n ní sọ́bùrù làfi sáyé tákọ́wà làfi sálẹ̀ kìyàmù. Ah, ah, Ànábì Yusuf wá kà fún pé méjèèjì ní ọlọ́run fẹ́ mi náà. Sẹ́yìn eh. náà bá fẹ́ lọ́lá ẹlọ bẹ̀rù ọlọ́run ẹmọ́ burú wàtẹ́ òkú sẹ́yìn wọ́n tún sọ̀rọ̀ sí ààrẹ rẹ̀. Ibi pípa àyàn jíjú yàn ní máa ṣe ta olùbẹ̀rù ọlọ́run ẹjú wa ọ̀dà sílẹ̀. máa ní tó bá rí bẹ̀ ń gbá náà nínú ọmọ mẹ́yà tí ó ti kí bẹ̀rù ọlọ́run ó sì ṣe sùúrù wọ́n ní ọ̀rọ̀ yìí kánàbí Yusufu ní sọ bẹ́ẹ̀ ni ojú kan ò ní sọ̀rọ̀ ọ̀lọ̀ ẹ̀ tí ń sọ̀rọ̀ ọ̀lọ̀ tó kọ́dí mọ́nà lọ́wọ́ àlẹ́ iná òun náà lọ́sọ́ débi pé ń nàhó máa ń yẹ ó ti wá àfihàn ẹbẹ̀rù ọlọ́run wọ̀nyẹ́ sì ẹ ti sùúrù wọ́n dàbẹ̀ ni pé àwọn dẹ́ǹtì àti fún máa ń béèrè pé kí lẹ̀san ẹbẹ̀rù ọlọ́run kí sì lẹ̀san sùúrù kọ́ wá sọ wọ́n ló kọ́ tó kó gbogbo ẹ̀jọ́ òun náà ni àlùmọ́ ni ìfàyínà lọ wọ́n ló túmọ̀ sí pé ájọ́rọ̀ lè mọ́fì nínà ara díẹ̀ ájọ́rọ̀ lè mọ́fì nínà tí èèyàn máa ń rí téèyàn bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tẹ̀ sùúrù náà lẹ́rí lọ́dọ̀ tèmi ẹ̀rín ní pé díẹ̀ nú ẹ̀ lẹ́rí ẹ̀yin náà tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ̀yin náà wà nù mùsùlùmí lọ́fi ọ́ pé nínú orúkọ tá a máa ń pe ànábì ọlọ́run lò fún ọkọ̀ ó dá lò fún àríṣọ́lá tó wọ̀ sẹ́lámù Ànábì Yusuf ọwá parí ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú wáàsí fún wọn. Wípé èmi náà lẹni tẹ́hùn wí tẹ́hùn wí tẹ́hùn fún tí òun náà èmi náà ní ṣùgbọ́n lọ́n ti kẹ́mi o. Wá wo àyà yìí dáadáa òkú tó di báàmà wọnú kẹ̀sù. Kọ́dé máa ń nà lọ́hùn àlẹ́ iná rìsọ́ọ̀tì lọ́jẹ́ fún ìnáwó mẹ́yìn ẹ̀sẹ̀kì wáyà. Wọ́n mú èrè wá kó tó mú tẹ́wà. Ó rí pípìlẹ̀ ni pé ìnáwó mẹ́yìn ẹ̀sẹ̀kì wáyà wọ́n ń tọ́rọ̀ bá wá rí báwọn tó bá yẹ pé a mú èrè wá kó tó ti pa lọ tajà ìyẹn ọfẹ́ rajà lọ́wọ́ rẹ̀ wá ní èrè lọ́kọ́kọ́ gbà kó tó owó ọjà gangan ojúlówó kan ní tí à ń rí orí pa ó tó di pé à ń rí ń tá fi ṣe orí pa à ń rọ́ máa màálù ká tó rí ya màálù wọ́n ń tọ́rọ̀ bá rí báwọn fi ń yọ ayé pé ó dájú sáká irin iṣẹ́ tí máa mú nǹkan wà ní nǹkan yẹn jẹ́ ẹ̀rí báwọn wípé ní sọ fún pé nínú àánú tá a túmọ̀ fà pọ́lọ́ ti fà nábì Yusuf àrí sọ̀rọ̀ àtọ̀sọ̀rọ̀ ti fẹjú tàn ní wọ́n ní sọ fún ayé pé irin iṣẹ́ tí yẹn lè fi mú tí ó fi mú wọnú gbèsè ayé tí ò sì dáwọ́sìn kankan níbẹ̀ òun náà ni máa ń yẹ tẹ́kì wọ̀yà wọ́n ní ìpínlẹ̀ kan abiyá sí pé wọ́n lọ lára wọ́n dàbí ẹni pé kọ́ ọmọ sí ìṣe yà tẹ́kì kọ́ ọmọ sí ìṣe yà síbẹ̀rù ni tó fi máa rí kí ni nínàtòlá nínàtòlá tó yé قدمنا الله علينا نوقق منشا فتطبين له من يتقي ويصبر ونكل يعني إنه إن كافي وان كان لا وقوسنا إنه من يتقي ويصبر كل نمبر وان كتو ربا ما رين تيوموا àwọn amúntínmù wa fún wa tó wá máa amúntínmù nǹkan wá fún tó mọ̀ mú ajáde tó fi wáyé pé kìíní yẹn irinṣẹ́ rẹ̀ gan-an nìyẹn bá ní kí ni oògùn àánú ọlọ́run tí yẹn fi máa ra àánú ọlọ́run eh, tí tí ó tètè mú wálẹ̀ kan náà òun náà ni máa yẹ tẹ́fí wọ̀yà fàínà lọ́wọ́ báyìí ni àwọn ọba kanáàbí wa Yusuf àríṣọ́lá tó tẹ̀lá wọ́n fi ọgbọ́n ẹ̀wẹ́ wọ́n fi wọ́ ìbéèrè ànábì Yusuf wọ́n fi wọ́ sẹ́gbẹ́ ẹ̀rí hmm, nǹkan wọ́n ni wọ́n àti ànábì Yusuf gan rèé sẹ́yìn ni sẹ́yìn ni sẹ́yìn àyín mẹ́tàlá ń ta Yusuf mo yí bá ń tán àwọn àfikún ẹ̀sán pàdé ẹ̀ òun náà wá dá wọn lóhùn padà ìdáhùn tó wá dá wọn lóhùn lọ́wọ́ fi ṣe wá fún wọn lẹ́yìn eléyìí a ti rí báyìí wípé wọ́n ti dáhùn ìbéèrè tí ànábì Yusuf fi wọ́n lé àdéṣọ́dátó wọ́sẹ̀lá ṣùgbọ́n ìdáhùn gangan náà kọ́ ni ìdáhùn ìyẹn ló fi jẹ́ sí pé ànábì Yusuf àdéṣọ́dátó wọ́n fi sínú wá àti wọn díẹ̀ nínú àrísàtẹ̀yẹ kí àwọn ọba kan wọ́n dáhùn wọ́n dáhùn wípé àwọn ọ̀bẹ̀rù ọlọ́run هل علمتم ما فعلتم بيوسف وأخيه إذ أنتم جاهدون wọ́n ní tẹ́yẹ kan sọ́nà ní pé à níbẹ̀rẹ̀ ọlọ́run gbà náà lọ́jẹ́ ká sí ń tàà sí a sì ní sùúrù à ń kájú lọ́jẹ́ ká sí ń tàà sí fún àwọn wà wí bẹ́ẹ̀ táwọn sọ pé àyín mẹ́kàlà ń Yusuf arábìnrin a sọ pé bẹ́ẹ̀ lèmi ni Yusuf ọyà tètè fún aláǹkà àwọn alábẹ́nu pé ń nà ó mọ yẹ tẹ́kì wẹ̀ tó yẹ wàjọ̀má tó yẹ wọn báwọn ẹ jẹ́ ká wọnú tafsir ní

sọ́tù ṣọ́hàrá àyà 22 wani wa tilka ni a ima tun kamu nuha alayya an abbata bani isra'il wa tilka ni a ima tun kamu nuha alayya an abbata bani wà nínú ọ̀rọ̀ lọ́wọ́ àkófin ní gbangba ọ̀rọ̀. Kaifa tanazza. Wọ́n ní kí lọ́fà tí àwọn aka Yusuf fi fura pé òun gangan ni. Kí wọ́n fi ń béèrè pé à ah, ń ta Yusuf. Kí lọ́fà? Wọ́n ní wọ́n mọ nǹkan yìí nítorí àwọn ìṣẹ̀lẹ̀ kan tí wọ́n ti ṣẹlẹ̀ inú ẹ̀rí nǹkan bíi mẹ́ta la fún wa alákọ̀ọ́kọ́. Ọ̀rọ̀ tí Alábi Yusuf sọ fún wọn kan náà ó fún wọn lára. Kí lọ̀rọ̀ náà? Aya 89, sọ́ọ̀tù Yusuf Aya 89. Wọ́n sọ yí pé. Àwọn ní ọ̀rọ̀ yẹn fún ọ́nà tó di wọ́n ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ tí bàbá wọn náà tẹnu mọ́ ẹ̀mẹ́jì ọ̀tọ̀ọ̀tọ̀ ni bàbá wọn sọ̀rọ̀. Ọ̀rọ̀ tí bàbá wọn dẹ̀ sọ rántí mọ̀ bá náà bí ọlọ́run ìdí ìdá sọ̀rọ̀. Ọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ yẹn náà tún yẹ́ ọmọ mọ̀ pé Yusuf ń bẹ láì. Wọ́n mọ̀ pé ó ti ń bẹ. Ah. kí lọ́rọ̀ náà lọ́wọ́ sọ́tò Yusuf ayá 86 àti Kùránì ẹ̀ àtúnlọ 86 ọlọ́run bá sọ pé wà á lámọ̀ mí náà lọ ìmọ̀ aláta alámú ọ̀rọ̀ yìí náà fún ọlára pé sọ pé alámọ̀ àfólílà àti ìdèrè ayà yẹn nínú tẹ̀sí ìṣùgbọ́n ìpòlọ́dọ̀ 96 ó ní àlámà kólá kúmí ní àlámà kólá kúmí ní àwọn ọ̀rọ̀ yẹn ń jẹ́ ká òfin wọn pé ń bẹ̀ náà olúwìyà á nà ọ̀rọ̀ bá ní wọ́n gbà náà àwọn ìgbà wákan yìí pé ńgbà tí wọ́n dé àwọn ọba kan rẹ̀ délẹ̀ dídè kan yẹn wọ́n nígbà tí wọ́n dé government house tí wọ́n wọlé wọ́n ní arábì Yusuf àríṣàlátù ọ̀sánà kò sí adé lórí mọ̀ wá sí adé lórí wọ́n wá rí níbi àṣọ orí rẹ̀ pé àrí ẹrankan bẹ̀m̀bẹ̀ ẹrankan bí nígbà tó lé tó sùrù jọ níbi orí rẹ̀ wọ́n lè ti mọ̀ pé ń bẹ lára rẹ̀ láti ti wà ní kékeré tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó ti fáwọn méjì ilé ìnáwó àgbẹ̀ àkọọ́lù àìnẹ́ká ilé òun náà wà nù tó mọ̀ fún ọ̀tẹ́ ti sọ̀rọ̀ ààrí bá nù wọ́n tí ibú ẹ̀ bá bẹ̀rẹ̀ lára rẹ̀ yá lọ bírèkì ẹ̀ ní o káwọn rò pé àmì ànábì ni ọ àwọn Yorùbá náà sì máa rẹ̀ bá ní kíní kan tó lé lára rẹ̀ ńgbà kan ní kó kú lọ́dá yìí ìdíkò gàyára halkọ̀lá ó yí ẹ̀dà ọlọ́run padà ó tún ẹ̀dà ọlọ́run sí ẹ̀yà máa gé tó bá lékún ẹ̀bá ní ka mẹ́fà lọ fún ìtì ẹ̀wọ̀n gbé kú torí ka mẹ́fà rẹ̀ wọ́n máa dá họ̀ họ̀ lẹ̀ lọ́ba kírun lẹ́gbẹ̀ẹ́ nìkan ní ìtìkẹ́ ti tàdá hùdù lọ́wọ́ ó ọkàn rẹ̀ wà nù ọ̀run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ́ba rí ka mẹ́fà pàtàkì àwọn ó si gbọ́dọ̀ káwọ́ sínú aṣọ kọ́mẹ́ta gbogbo àwọn ọkùnrin àti aláàdé torí gbangba náà ló gbé kalẹ̀ ọba bọ̀ lọ́wọ́ tó pọ̀ lọ́wọ́ yóò mọ̀ gbà yà rẹ̀ wọ́n mẹ́ma sá fọwọ́ rẹ̀ gbogbo ẹni tó bá ti ní àlébù kan lára ọmọ Yorùbá wọn máa sá fún ẹ má àbá kan bẹ lẹ́gbẹ̀ẹ́ wa ní ibì kan mọ́ láti Abdullahi Tijani ọmọ kan ni bàbá kan bẹ ní ẹ̀gbẹ́ wa ní ìlú kan lọ́dọ̀ wa ń bẹ tí yàn bá wojú rẹ̀ ju ẹ̀ máa dẹ́rù bọ̀mọ̀ kékeré bàbá yẹn wá máa wá kí mi sáásáásá gbogbo ìgbà tó bá ti kí mi wá kí mi ọmọ tá a ti pè ní Abdullahi ọmọ mi ní ìjọba lẹ́gbẹ̀ẹ́ mo sábà rí pé tí bàbá bá ti wá tó wá fẹ́ kí mi lọ́kọ̀yìn lọ́kọ̀yìn mo wá dí ọkàn mọ́ ara sí bàbá àkọ́kọ́ lọ gbé ẹnì kan fún èmi ò sì mọ̀ pé nǹkan bẹ láàrin wọn ọ̀tá lọ ó tí lọ ní àwọn ah, lọ ó tí lọ ní àwọn lọ ọwọ́ abàmì padà ó ní pé àlùṣe ká ọlẹ́kùn máa bá àwọn tó ń bá lọ́dọ̀ bàbá wọn ọlẹ́kùn máa bá wọn kí ló dé ó ní kí ẹni pé àjẹ ni kí ní ká á ah, ojú ẹ̀ lásán lẹ́nu ti tọ́lá jẹ́ yìí tó wá lẹ́yìn tí kòkòrò kan wá wà wájú ẹ̀ ní ẹ ilẹ̀ Yorùbá náà bí kòkòrò bá mú yàn ní papọ̀ lásán wọn ní ó fi ṣe nǹkan ni ìwọ náà bẹ́ lọ́rùn rẹ̀ kó mú ọ náà kó ṣe nǹkan kó lówó lọ́ngbà náà ẹni bá ní kòkòrò lẹ́yìn ọrùn báyìí lásán ọmọ wa kan bẹ́ẹ̀ ti jáde wọ́n yẹ pé bí àyèmọ̀ kan lọ wà wọ́n ti lọ lóko burú pé tọ́wá ní kéńjì díẹ̀ lọ́wọ́ pé nítorí sòfin owó ìpàkọ́ ẹ̀ ní ọwà kìíní ìyọ́wá hàn nínú wọn á rí lára ànẹ́bíwá Yusuf àrísọ̀rọ̀ nígbà tí wọ́n sí ìlà àdá ọlá kúrò lónìí torí gan ti wà láàyè ọlá náà fún àwọn tí kò wá rí kìíní wọ́n ní ẹwà nù tí a sọ pé kọ́ ló àìnàkàlà àǹtà Yusuf náà. àìnàkàlà àǹtà Yusuf جملة مؤكدة لأمرين هذا والاستفهام يخرج من باب النصيب فيقول التقليد. إذا أصلح كان في gbólóhùn yẹn sẹ́ńtẹ́ǹsì yẹn wọ́n fi rinlẹ̀ pẹ̀lú nǹkan méjì àìnáka là áńtà náà tó wà ń bẹ àti láàmù tó wà ń bẹ ó fi yọ ayé pé kì í ṣe ìsìnfàmù ojú lówó ìsìnfàmù tó fi ẹ̀bùrú wọlé lóko rẹ̀ ọmọ ẹ̀jẹ̀ a máa ń lò fún tẹ̀kìrì yẹn a tún fi fọ̀rọ̀ rinlẹ̀ sí i a tún fi fi ọ̀rọ̀ rinlẹ̀ sí i náà. قراءات نعم يجب من تعظن وني قالوا إنك لأنت يوسف قالوا إنك لأنت ولم يقل أنا هو أنا يوسف ولم يقل أنا العزيز يوسف فهنا هو وهذا أخي فهنا هو وفي أيضا وفيه أيضا نعم Mìíràn fún ìmọ̀nsí láti. Eré ìfihàn ayégbé ọmọ ìyá tí bàbá àti bàbá pààyàn pọ̀ ó strong ju ọmọ ìyá yòókù lọ, ju ẹbí rẹ̀ yòókù lọ nínú táǹpì lọ́mọ ìyá. Pẹ́ẹ́bí bàbá àti ìyá lọ́ba pààyàn pọ̀ òun lágbára. Ṣùgbọ́n Yorùbá lọ́dọ̀ Yorùbá ọmọ ìyá lásán Ah, lábẹ́ ìyá lọ́pàá yín pọ̀ wọ́n máa ń bàlù ẹ̀ ju ọmọ bàbá kódà wọ́n fẹ́ẹ́ lè bàlù ẹ̀ ju ọmọ bàbá àti ìyá ìwọ́n máa yá wọ́n pàtàkì ẹ̀kọ́ pé ìyá kan náà ló bí yín wọ́n á lọ mọ̀ pé nù tó bá bẹ́ẹ̀ ti sàárà ẹyọ kan náà ló sì ní òní méjì ah, ọwá ní ọmọ ìyá kan tó yẹ pé ìyá kan lọ́pàá yín papọ̀ ètò bàbá kan náà ah, ọwá ní ọmọ bàbá kan náà tí ò sí pé ìyá kan náà ló bí ṣùgbọ́n bàbá lọ́pàá yín pọ̀. àwọn méjèèjì wá jẹun tó ń bùkátà sí tààrà yẹn jẹma bí ọ léèrè nínú àṣà yorùbá píta ló dámi lóhùn jẹma ìyá rẹ oníjọ gbádùn dákun ìmọ̀ ìyá rẹ ni ìjọwé ọmọ ìyá tí yorùbá nù ṣùgbọ́n nù sẹ́rí à tó ti gbaládá tó pọ̀ jù lọ lọ́mọ bàbá rẹ̀

jù ọmọ bàbá rẹ̀ ó lágbára jù ọmọ ìgbà lásán lọ sórí abọ́ tọ̀ inú náà. wọ́n ní àwọn sọ yí pé àbàní alúyìn lọ́dọ̀ ànábìwá Yusuf àríṣọ́lá tó ó ti fẹ́ wà nípò bíi Harun lọ́dọ̀ ànábìwá Musa Ọjọ́ sọ pé Fadimá ná lọ́wọ́ àlẹ́yìnà. Ó tún wá rí lókè rẹ̀ pé Ana Yúsùfù wà hádà áfì. Ana Yúsùfù wà hádà Ọwá dàbí tí ọlọ́wọ́ bá ti fánà bí wà Musa, wájá lè wá lè wá sí ìrọ̀n min ahli. وفيه wọ́n ní wọ́n fi yé wa ọ̀rọ̀ tí ànábìwá Yusuf sọ pé ana Yusuf wàhálà èmi rẹ̀ ó àbúrò mi rẹ̀ wọ́n ló fi yá ipe ọlá àbíjọba gọ́ọ̀mẹ̀ntì ó nílò àwọn èèyàn tí wọ́n ní ìfọkàntán ọmọ tí Aisha Buhari sọ lẹ́nu jẹ́ mẹ́ta ó lóun máa ń méjì kan tí wọ́n ọjà kọ́kọ́ òun rí sẹ́sì ọlọ́run mú àwọn méjì kan nù jọba tí wọ́n jẹ́ kí ọkọ wọn ṣe gẹ́ni orí jẹ́ ọba rí ìjọba kan tí bá ń rí ṣe tí bá ń rí ṣe òun kọ́ àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ lọ́lọ́run ti sábà bẹ̀rẹ̀ ẹgbẹ́ irú máa dùn kẹwàá ìlànà ìsìn èmi kọ́ àwọn olórí náà àwọn mùdírù wàkílù alimadina international college àwa kọ́ àwọn ọ̀gá tẹ́jú kò mẹ́rin gbogbo àyíká àkiri bá ń lọ gbogbo àyíká bá ti bá ń lọ dáadáa àti gbogbo ẹ̀ lọ bó ti tó àti bó ti àwọn tó wà ń bẹ̀rẹ̀

tọ́wọ́ bá ti lè síyàn tí ẹ ta nìyẹn. ọ̀là ọmọ sáì wọ́n máa ń tí ń fún ìtẹ̀fí sáì wọ́n lásọ tí ń wọ̀ wá báyìí tẹ́ bá ti wọ̀ díwájú rẹ̀ báyìí orí rẹ̀ ọ̀lọ́ ò ní kà á ọkà máa bú ọ̀rọ̀ yẹn fara ara rẹ̀. àwọn ará ti gbà tán orí rẹ̀ ọ̀sẹ̀ àwálẹ̀ ó ti sáì náà wọ́n ti lọ gbà ọ̀pá ń iṣẹ́ tí wọ́n parí wọ́n ní ẹ̀ sáì kan ti parí wọ́n parí tọ́sọ̀ bọ́ọ̀ sáì mọ́. sọ àwọn èèyàn yẹn burú o Ah, olórí ilé pọ̀ náà àwọn olórí dà ní ṣùgbọ́n ẹni bú ló ti àpọ̀ jù ẹnìkan tí máa bú jẹnara Ibrahim Babangida ẹnìkan máa bú ọmọ nípa tó pẹ́ jẹ́ sóòrò fún gbogbo ń tọ́sẹ̀lẹ̀ ń lọ́wọ́ sí gbogbo ń tẹ́ ń kà sí lọ́rùn fún lọ́wọ́ sí kò ní ẹni rí lẹ́gbẹ̀ẹ́ ni ẹni rí ni tẹ́ bá tù wò dáadáa tẹ́ bá tù wò dáadáa tẹ́ bá ní wọ́n saburú mẹ́wàá bẹ́ẹ̀ kan lásán lọ́kẹ́ lọ́dọ̀ bàbá yẹn ti gbogbo mẹ́ta yòókù àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ ni ẹni dára lọ wọ́n ti ṣe tán ọ̀gá àti àtìyànjú kìíní yẹn o ọ̀ràn wọn o àtìyànjú ẹ̀ fún àwọn ẹlẹ́mọ̀ jàbọ̀ okò ẹ̀wọ̀n lọ sí ẹ̀bọ́n yẹn bá ti tóbi tí yẹn bá ti tóbi oríṣiríṣi ìkànnì ọmọ ṣẹ ọlọ́run já tóbi jàmá ọlọ́run á kíyèsí wa bọ́dà bòbò wa níbi tá a wà àti ibi tá a bá wà ẹnìkan ní òkè baálẹ̀ lóṣogbo ní wọ́n bá pe àfa àdúrà kó pe àdúrà ọlọ́run pe àwọn èèyàn pé ẹnìkan máa wà sí mọ́sálásí àwọn àbádùgbò òbí táwọn wà táwọn èèyàn pọ̀ mbẹ́ òtún ọ̀pá àlùsúnà pọ̀ mbẹ́ bá fún kọ̀mí tọrọ sàárà mbẹ́ ọlọ́rin <laughs> ní ọ̀dọ́ mi lòun ti ń kẹ́kọ̀ọ́ wọ́n ní káwọn wá ṣe áfúlà kan wọ́n wá ní káwọn mú owó ńláńlá wá so òun sì fẹ́ ṣe ìtọ́ nǹkan káyà bá ń fún lówó wọ́n mà tí òun wá débi òun wá sọ pé àǹtí ah, ah, àwọn bá àwọn èèyàn owó lọ́wọ́ àwọn èèyàn bá àwọn ará àtọ bí ọ̀fẹ́ bí ọ̀fẹ́ wọn tí ẹn tí ò tí jẹ́ nǹkan ní à ń fowókọ rẹ̀ ẹ fi four one nine lẹ́yìn ìkùjọ tí wọ́n ní ìjọba. àwọn ẹ̀mọ́ yẹn tó wá bọ́ pé town planner àlọ́ ohun tí èsì town planner kankan tó kàn fa ìlà sára kíni para àpara pé top work ìrọ̀lẹ́ ni kì í ti town planner ló ti wá o wọ́n fowókọ ìjọba sí kíni. ẹ bá ti ń fà lọ́wọ́ tí wọ́n gbọ́dọ̀ pé dákun kí wá ní ká mú wá kí wá ní ká ṣe ẹ wà rí wa ní ah dákun ẹ mọ̀jà wá rí ní ọ̀yà ìmọ̀jẹ̀ bá ní wa ó fi ìjọba ṣe àdó fi ìjọba ṣe bó ti wá lọ nìyẹn ó lọ jẹ́ sí pé ìjọba nílò èèyàn èèyàn gidi èyí tí ẹ̀sẹ̀sẹ̀ dé bẹ́ẹ̀ ẹ rọra mọ́rọ̀ọ̀sì ẹ mọ́rọ̀ọ̀sì wọ́n fẹ́ bí ṣe wọ́n sì fi pàtì tẹ́ǹsì náà sí pé pàtì nǹkan kó bá yín kòkó bèmí ó ń kó bá yín pàtì yín kó bá yín ẹ má àwọn èèyàn tẹ́ bá rí kọ́kọ́ lé báyìí tó lè ṣiṣẹ́ yìí nínú ìdí lágbára ju ṣe rí lọ ó ní ìdí fẹjú ẹ̀ ká lọ sẹ́yìn kẹ́kẹ́ wọ́n bú ọ wọ́n máa bí tán lọ pàtì fẹ́ wọn lẹ̀ máa láàrin yóò sì sí ìtọ́pàá bá ti yàn lóye ní ìsìn yóò sì kí ní ẹni pàtì ẹ̀ta tí lórí sàrà bọ́ọ̀lẹ̀ bí ejò tí máa bọ́ yóò hàn ọ́ kalẹ̀ yóò sì wọnú sí yẹn padà ọfẹ́ lọ ọpọlọ ẹ̀ ń tiẹ̀ nìyẹn ó ti fẹ́ láti yọ bí. bíríìjì eléyìí alábàá yóò sùn fàárí sọ̀rọ̀ àtúntàn wọ́n rí pé ha ìjọba òṣèré dáṣe láì níyàn lẹ́gbẹ̀ẹ́ nínú ọlá wọ́n jọ ń darí ìlú padà èyí máa bá wa sí ọkàn mẹ́ba rẹ̀ sọ. wọ́n ní mọ́nà lọ́wọ́ àlẹ́yìnà ìtumọ̀ ẹni pé ọlọ́run láwọ̀ á kúrò níbi aburú ó ti fà lọ́la mo sọ fún wa pé àlìmánù àbíká pé mínátù lọ ìkẹ́ ọlọ́run kọ́ wọ pé ó sóore fún wa ó sì wọ pé ó ti aburú lọ fún wa torí ẹ bá ọdún mọ́nà lọ́wọ́ àlẹ́yìnà bí àìsàn kan ń ṣe ọ́ mọ́nà lọ́hùn aláyé bẹ̀rẹ̀ àfíà ọlọ́run ti bá ń bá ìsàn lọ àlàáfíà ti dé ó rí pé ó ti aburú lọ nìyẹn mínà náà nílé mi náà. Sábà wá ní ìyẹn máa ń ṣe mọ́nà kí ni yóò bá mọ́nà ní èdè náà mínà ọ̀rẹ́ ọlọ́run mọ́nà ọ̀dọ́ orí bọ̀ ọ́ ó kó bọ̀ ọ́ ọ̀rọ̀ ṣe pẹ̀lú orí ọ̀rọ̀ ṣe pẹ̀lú kọ́má burúkú nù gbèsè ayé ẹ̀. Àwọn àmọ́ sọ pé mọ́nà Ah, a máa ń pè lérègùn náà nídì mí ọmọ ìrègùn ah, ọmọ yẹn lẹ́nà kan bá ní àfà ah, Abdullahi Adédokun àti lára yẹn fáìn kí ni èmi mọ́ra fún lánàá orí nǹkan lójú ayé fìlà Abdullahi ọ̀rẹ́ Abdullahi Adédokun láyé fi tiẹ̀ kan bẹ́ẹ̀ bí kò tiẹ̀ di dáadáa náà kí a tó dé <laughs> fìlà ẹ̀ púpọ̀ ẹ̀rọ káwọn lọ bí kí ni ìdílé nǹkan lọ bí ọwọ́ fílẹ̀ nǹkan lé orí mọ orí mọ fún lánàá ìlà mi ló dé yọ parí nǹkan ó ti borí rẹ jẹ bá àwọn ní èrègùn ọlọ́run ní máa ń ṣe èrègùn ọmọ èèyàn yọ máa ṣe èrègùn ìròyìn tó dáa ní fọlọ́run ọlọ́run fi máa ń ròyìn ara rẹ̀ bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ bí àyàtà kí sẹ́yìn pé kọ́dé máa ń ná lọ́wọ́ ara iná. nínú ọlọ́run ọba ti sọ nínú sọ́tẹ̀lẹ̀ Hujurat àyà 17 Hujurat àyà 17 يمنون عليك wọ́n máa ti fáàn wọ́n máa ti rí gúnlé olórí wa náà bí pé àwọn ti di mùsùlùmí kí tí يمنون عليك يمنون عليك أن تسلموا ìwọ ọwọ́ owó kí lọ wá lè fi wò jùlọ tí báyìí bá wàtá dúró tí àwọn máa sọ bẹ́ẹ̀ kó ní. Àlèláhùn Àwọn èèyàn yọ́ máa tèrè fún o gẹ́gẹ́ bó ti wà nínú Suratu Shu'ara 18 sí 22 ànábì wa Musa àbẹ́ ìsọ̀rọ̀ àti ọ̀sán ọkọ̀ fún fẹ́ yáwọn ní kò wú. ní àbá sí ìrìnkúnlẹ̀ lórí wọn náà sọ fún pé ah, ah, ọlọ́run ló fún ọ náà tọ́wọ́n kó ti bá tẹ̀ jẹ́ mọ̀ kíá àdéhùn wa ló nígà bẹ́ẹ̀ wá ṣe ìrìnkún wọn ló kíní kíní kíní kíní ọ̀bẹ̀ ọlọ́run ló fún ọ náà yóò wò sì ṣe fún mi ọlọ́run ó mọ ẹni tó mi wà tó ti kíni. Suratu Shu'ara 18 من قال ألم نربك فينا نربك فينا وإله ولبثنا من عمرك فينا ìrùkún náà lágbára púpọ̀ nígbà tó ń játọ́ lẹ́nu àwọn àtàbọ̀ nínú tó ẹnu ẹnu ọ̀yọ̀ wàlí dá fi ń wíhùn alámùnàrọ̀ bí kàfí iná gbogbo pampasì rẹ̀ àwọn alágbè àwọn alábọ̀ ọ̀yàgbẹ́ sí aláàtọ̀ sí aláàtíwọ̀ iná láàájíkà lọ́wọ́ sọ pé kíníkà ìwọ ni kíníkà wọ́n pẹ̀ Nàám. Wọ́pọ̀ láti sàkọ́ àdájáta lẹ́yìn bá ìgbàwà láti ìgbàmí láti káàkiri. Ọ̀dà ló ń pè é. Ọ̀dàwọ̀ àti ìwà àwọn àti ìlànà ìwà àti ìlànà Àfàrẹ́rùtò mi ń wá. Àfàrẹ́rùtò mi ń wá. Ìtí ẹ̀mí lè wọ fíra wọn náà wá sọ pé wọ́n sì rí kùmọ́ mínà ló sún ara ọ̀bẹ̀ yẹn. Àwọn ẹlẹ́kàá máa sọ pé jíròrókà látòbò fílùú ìlmínà. Orí tó ṣe fáwọn èèyàn má fi èrè kú ti kíni má fi bàjẹ́ àlìmọ́lì. wàhùn màlì hàfìlán méjèèjì ọ̀sẹ̀ rẹ̀ sáà nàbì yusuf àyè sọ́lá tó sọ́lá. wọ́n na wọ́n wá ka wọn bí kí ọlọ́run ọba ti là wọ́n látara pé àgbà pé kọ́dímọ́ nà lọ́wọ́ àlẹ́ ayé nàìjíríà ọlọ́wà kú ń bí aburú ó sì tún fún àlẹ́ oore tọ́pọ̀ nínú àwọn abẹ́tọ́ lọ́n ti làwọn ẹni pé ó láwọn kò nínú kòtò ó láwọn kò ní lọ́dọ̀ obìnrin tí ó fà mọ́ ànábì ọlọ́run yìí bákan náà ọlọ́run tó ń láwọn kò nínú ẹ̀wọ̀n wọ́n láwọn kò ní kíni nínú ẹ̀wọ̀n ara àpádìmọ́ nínú lọ́hù àlẹ́ tó ọ̀kà ọ̀rọ̀ ọlọ́run tó sọ yìí pé ibi tó fi mọ̀ bọ́lọ̀ ńlá ara àpádìmọ́ nínú lọ́hù àlẹ́ iná tẹ́lẹ̀ bí Yusuf ń tọ́ ni wọ́n sọ bọ́lọ̀ ńlá wà kó ń ọbákà yẹn tó ti ká mìíràn láyà 101 lọ́wọ́ parí láwọ̀kọ́ wo 24 ni wọ́n ni wọ́n lápàdé ham wọ́n gbọ́n wọ́n wá sọ pé ẹ̀rẹ́ àdínkà kàdálíkà lè násùlì fàáìn hùsù àwọn fàṣẹ náà ni kọ́dímọ̀ nà lọ́wọ́ aláìna ọwà mẹ́. wà lọ́wọ́ parí náà ó torí ń bẹ̀ náà lọ́wọ́ àyà 56 ọba ń bẹ̀ pé oore náà tún tẹlẹ̀ bákan náà àyà 56 láti Yusuf oore yá burú lákàn pé ọlọ́run bá burú lọ níbẹ̀ náà ni bí dọ́lọ́n ti mú orí wá náà wọ́n fi ti mọ́ nù náà mí nà ọlọ́run náà sọ́tù yìí sọ ayá dé fi níta. Ah, ilé ìkọjá abẹ́ ò yáta bá wúwá omi ń ha àìyí tó yá ṣáá. Yáta bá wúwá omi ń ha àìyí tó yá ṣáá. Ọlọ́run ọ̀rọ̀ ilẹ̀ fáwa náà. Ah, Ọlọ́run rọlẹ̀ fún ni yẹn. Yáta bá wúwá omi ń ha àìyí tó yá ṣáá. Yáta bá wúwá omi ń ha àìyí tó yá ṣáá. Ọlọ́run wa ní برحمتنا Bílẹ̀ wọn bá wá yí wa dáadáa ilẹ̀ fún lọ́wọ́ níparí Kùránì kan níparí lọ́wọ́ parí Súra. Rọ́pẹ́ fádá àtà ìta ní. Rọ́pẹ́

bí ti ń láburú lọ ní ti mọ̀rẹ̀ wa ọlọ́run ti tàwa náà bí ọlọ́run mọ́ fún wa lóore rẹ kó sì máa lé aburú kò nínú òkúta ayé wa báwa náà ó lè kọ́dẹ̀ ọmọ akẹ́kọ̀ọ́ tí ò yé àwọn òfin kọ́ sí àmàdójúrú mọ́ ọ lọ́wọ́ ni ẹ̀sẹ̀ tẹ́lọ̀ tẹ́lọ̀ má bínú mọ́lẹ́sẹ̀ yóò dojú rú máa nìsí wọ́n ní masin lẹ́lẹ́ ń tẹ̀ ní báyìí ní ẹ̀mọ́ni ọtọmátìkì ní ẹ̀bá ìlàsán yọ́ máa rán lọ tàbí ẹsẹ̀ yóò dojú rú hmm. àtàtijọ́ ní àfi pòwe fún yín tọ́ owó ọba fẹ́ kà kò sí kà ọba ṣe kò sí ẹ́sà lè kankan kan ọlọ́run kò sí mọ́nù fún ọ náà kó yẹ kọba bẹ ha kọma rí ha ọbẹ tó kọma ìpàdé ma ń gbogbo ń lò àwọn ọmọ ẹlòmíì ti ya nǹkan ní ìmọ̀ lọ́wọ́ gbogbo alákọ̀ọ́kọ́ tó bí àdúgbò ni ẹlẹ́ẹ̀kejì ìbànújẹ́ ni ẹlẹ́ẹ̀kẹta ìwọ̀n ẹ̀kún ni ẹlẹ́ẹ̀kẹrin ìkàwọ́lérí ni ẹlẹ́ẹ̀karùn-ún yéè náà gbogbo ọmọ kọ̀ọ̀kan ní tí má wí lára rẹ̀ gbé ya abẹ lọ́hùn ọlọ́run ọba kó jẹ́ kí wa náà ó lè sọ padà pé bẹ́ẹ̀ náà làlàáfíà ẹlòmí inú ẹ̀sàn lọ́wọ́ wọ́n sá ń bá yí dínkù nìkan wọ́n lọ sí test wọ́n lọ sí blood test wọ́n ní ah, ṣúgà ń dà ọ̀ láàmú wọ́n tọ́jú ilé ńlọ́wọ́ wọ́n gbà tí ìdòsùn mẹ́tọ́ tó lọ sí wọ́n ní à ah, ó tún ti ní káńsà Ah, Bẹ̀lọ́n ọba tí sàmì ẹgbẹ́ kọ́bọ̀ ọmú kú òkú wọn náà ó lè sọ pé èèyàn. Títí wá mú aburú lọ fún ẹni náà kọ́lọ̀ wa máa sílẹ̀ kò wọlé fún wa bá. Ìlú ìtọ́ ti fún ànábì wa Yusuf Ayé Sọ́dá sọ. Tó fi sọ pé kọ́lé máa ń kéèyàn tó lè sọ̀rọ̀ gbólóhùn tí wọ́n sọ jáde wọn èyí sórí tó ẹsẹ̀ lọ́lọ́run ti fún yàn. ọ̀sán pé fásitì mọ́nà láàá ní kíni ọlọ́nkẹ́ à ọlọ́nkẹ́ àwọn gbọmọsí bí ẹ máa ń gbọmọsí ọlọ́nkẹ́ olóòótọ́ máa sọ pé mo a ní àwọn ọ̀rẹ́ ọkọ́ lílò tọ́wọ́ ṣùgbọ́n yàrá méjì mẹ́ta kankan náà tipátipá ló fi rà ga síbẹ̀ wọ́n ní ilé tèmi náà nù ọlọ́nkẹ́ àná wọ́n máa fi dúpẹ́ fọ́lọ̀ nì ṣùgbọ́n kì í ṣe tí àmà ń sọ gbangba yé tí àwọn adé dáná nìkan ní pé ayé èèyàn àkílódé ọlọ́nkánú mi gan ọlọ́nkẹ́ mi gan ọlọ́nkí dáadáa fún mi kí ní gan wọ́n á pé ilé ìwò lọ́kọ́ two bedroom flat lọ́kọ́ ń gàrú lọ́kọ́ ni. òṣèlú ilé ìbáwá kọ́lé ńlá ńkọ́ kí ni ó bì yọ̀ọ̀sọ̀ rẹ̀ lọ́lọ́nkọ́hùn kéèyàn tó sọ gbogbo lóun tánà lè sọ fẹ́ jáde tààmà ronú sí dáadáa èyí sọ̀rọ̀ lásán nǹkan ńlá nínú ẹ̀sìn ọlọ́run fún un nǹkan ńlá tó tóbi tọ́jọ́ sí kéèyàn tó ní ọ̀tún nǹkan bákan náà nǹkan ńlá nú ayé kéèyàn tó ní ọ̀tún nǹkan ọlọ́run lẹ́nu wọn fi gbàgbọ́ ọ̀rọ̀ ọ̀hún níwájú àwọn tọ́jọ́ sí pé èèyàn ò lè sọrú ẹ̀ láì pé kìíní níbi tó yẹ kó àbí ó ti ń dáa fún ọwọ́ ìsìnkú rẹ̀ kò yẹ ṣèyàn kò sí ní kankan ọkàn ọkàn àwọn èèyàn sì máa mọ̀ pé ó dáa fún ọ ṣùgbọ́n ọmọ pé àṣírí ẹ̀bù díẹ̀ kọ́ wá lọ wájú wọn ṣe jú wọn káwọn náà ń bẹ̀ kọ́ wá máa sọ pé wọ́n máa bẹ̀rẹ̀ lè pé bàbá tí ẹ̀rọ kan ṣe dúró lọ́la rẹ̀ kọ́mpìnì rẹ̀ bó ṣe ní kọ́mpìnì Nàìjíríà bẹ́ẹ̀ lóní ní Canada oní ni Germany oní ni America ó ní Dubai àà ah, òtọ́ ni kọ́ dìmọ́nà lọ àríná lọ ṣùgbọ́n ẹ̀rọ ilé iṣẹ́ kan tó tó sínú yan gààrí tó tí ń pòdísì gààrí jáde lónìí ó ní délé náà lọ àbí o sì ní mọ́tò kan bá máa sí àkànjú mọ́tò òfin kiri báyìí ká ìwọ náà nìkan ẹ bá sọ pé àwọn sọ ẹjẹ àdàlẹ́ àtúnṣe alóńkẹ́ àjàjà ọlọ́n kẹwàá o a ẹgbẹ̀rún ní ẹ̀họ́ ọlọ́n ti sàánú o àyẹ́ ọmọ ẹ̀yẹ́ ni pé ara lè yí àrú ẹ̀pọ̀ tí ẹ tí sọmọ́ kéde náà yà bí ti báyìí ló fi jẹ́ sí pé ọ̀rọ̀ yìí àìsọ̀rọ̀ ọ pé èèyàn ní àkíyèsí pé ọlá òní mẹ́fún àìsọ̀rọ̀ nínú ní ńlá ni o ẹ rí pé afẹ́ máa fẹ́ sẹ́rẹ́ rẹ̀ wọ́n ẹ̀ tẹ́ bàbá rẹ̀ wípé ta lọ́lọ́lá jù náà wá ti lọ́lá nínú wájú ọlọ́run nínú ẹ̀sìn ẹ̀yà mọ̀ bílé ń kọjá bẹ́ẹ̀ ọ lágbára ẹni tí òun náà ń sún mọ́ ojú ọ̀nà àwọn àdẹ́sìwà Ibrahim lọ́tí ẹ̀jẹ̀ ọ̀rẹ́ Ibrahim àríṣọ́lá sọ̀rọ̀ òkè ní àwà àwọn ẹni tẹ̀lé àdẹ́sìwà Muhammad àríṣọ́lá sọ̀rọ̀ lẹ́yìn nínú àwọn àdẹ́bì tọ́wọ́ sì ń tò bá náà bí yàrá ti jẹ́ bá náà yọ̀rọ̀ nǹkan kí ní wọn máa já wá náà tọ́jú àwọn ọmọ tó bí Ishaq Ismail tó tó wá kan yàkó àwa ní Yusuf àti yàkó ọdúnmọ́nà lọ́wọ́ àríná lórí ẹ̀sìn ọlọ́run fún wa lórí táyé ọlọ́run tó wá fún wa tí ìyẹn lè sọ pé kọ́dúnmọ́nà lọ́wọ́ àláyé àti ọ̀bà táyé ń bẹ̀tọ̀ lẹ́sìn bẹ́ẹ̀ kódà ìwọ gan ló fi ìtìjú

tó náà lè sọ pé kọ́ díwọ́n náà lọ́wọ́ àláyà ó lè sọ ṣùgbọ́n àwa ẹlẹ́sìn tá a bá gbọ́ á màmá yìí pé mọ́nù rẹ̀ ayé nìkan lọ́wọ́ kò dìbò ọ̀dà lè ṣe nínú àtàyé ní ló ń jẹ ṣùgbọ́n tó bá lẹ́sìn àti ẹ̀dá ju torí títà àlùkìyà mi ṣẹgbẹ́ ti ayé náà. إنه من يتق ويصبر فإن الله wọ́n ni abúlé kìrá àníbi máa ń yà tẹ́tì wàyà sùn máa ń yà tẹ́tì wàyà sùn gbogbo ẹ̀yìn jẹ́ ti kéwú sókè díẹ̀ láti mọ̀ pé máa ń ṣàròkú yíyà nìyẹn ní òkèrà àtẹ̀tọ̀ wáyé tó wọn mú sáfìlì nàìjíríà máa ń yà tẹ́tì sáfìlì ẹ̀ ní yà tẹ́tì ìlìyà wàyà sí bírù náà ní ìpìlẹ̀ sẹ́yìn mọ̀dọ́ rẹ̀ wọ́n máa ń tọ́ wà ń máa ń yà tẹ́tì wọ́n pa yá òyìn rí wípé wọ́n fi rọ́pò fún àmì tó yẹ kọ́ wà ní òkè rẹ̀ man yattaqi àbí wa yasbir wá wọ́n fi ṣe àtù àǹdì wọ́n anji, ṣe àǹdì fún un ní ti òkè bá ni ti ìsàlẹ̀ náà gba tó fi ní wa yasbir wọ́n ní kìrá àfẹ́jì pé nàhú mẹ́rin yàtà kí wà yá súfírù wọ́n ní túnmọ̀ ẹni pé mọ́ ní bẹ̀yẹn kò ní jẹ́ ṣọ̀rọ̀ sí yà mọ̀sùlẹ́yà ni nígbà máa sọ pé èyí ti dat tàbí mìíràn kan èyí tó náà wọ́n ní nígbà tí máa ń wà nípo èyí tí ń bẹ̀ kò ní lè máa pàkádàra fẹ́yìn lólùmọ̀dọ́rí lólùmọ̀dọ́rí ọ̀dà tó jẹ́ ẹgbẹ́ à èyí tí ọ̀lágbára ń jẹ ṣùgbọ́n mọ́n ẹni tí akọlù oúnjẹ ọkápá mọ̀dọ́rí ọkápá máàbù tí ń bẹ lẹ́yìn ó padà ṣùgbọ́n máa ń ti màùsùlíyà ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ jẹ́gẹ́dẹ́ lòun tẹ ìkọ̀lágbára àti yí fáìfẹ́ ìbìyàn padà ló fi ní máa ń yẹ tẹ̀kí wáyà ṣùgbọ́. ọkà ní kìdì wáyà ẹ̀ká fi lè bá àmọ́ pa àgbà ní. Fàmí náà wà ní ìrọ̀lẹ́ èèyàn bá fẹ́ ka kẹ̀rọ àbáwọn èèyàn ní dákẹ́ yóò fi kàn. Láyò bí wọn ájọ́ lè mọ̀ sí ní ìtumọ̀ méjì ní mẹ́lá láyò bí wọn ájọ́ lè mọ̀ sí ní alákọ̀ọ́kọ́ mẹ́ èyí tí ń padà lọ bá àwọn àwọn bàkà yìí súnmọ́ rẹ̀ lọ bá wọn. òun náà ni pé anábì yusufu dáre fi ń ti wá àti fún wọn pé ẹbẹ̀rù ọlọ́run ẹ máa ṣe sùúrù. àti pé gbogbo ẹnikẹ́ni tó bá ti lè mú méjèèjì ní ògbésí ayé rẹ̀ yọ mọ̀rọ́ náà báyọ̀. ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ìtumọ̀ kejì ti ń bẹ fún nínú aláhàlá yóò bí ọkùnrin àjọ Wọ́n ní ó ń padà lọ bá Yusuf àti ẹ̀kejì àbúrò rẹ̀. Mhm. Wọ́n ní a lè sọ pé ó ń là mẹ́lẹ̀ àbíkẹ̀ tí ń tuntun tọ́ka pé èmi tẹ́wọ̀n wò yíò ní àwọn mọ́sùn lọ́nà mọ́ wa. Wọ́n nà bá hàlá yóò bí wọ́n ájú ọ̀rẹ́ mọ́sùn ní ìnáyí pé èmi Yusuf tẹ́wọ̀n wò yìí àtàbúrò mi nínú bọ́lá wà mílíọ̀n lè mọ́sùn. Torí ẹ̀rọ lọ́wọ́n fi ṣe pé ó fi ṣe mọ́nà fún wa, ó fi mọ́nà bá wà rẹ̀ náà wọ́n ní ìtumọ̀ ẹlẹ́ẹ̀kì ìtumọ̀ sí ti mẹ́lábẹ́ àjọ rẹ̀ mùsùlùmí láyò rí àjọ rẹ̀ mùsùlùmí náà mhm. kò sí ìmọ̀ ẹ̀ pàpàdé sábàtà wọ́n ló kọ́ ìtumọ̀ mùsùlùmí ti bẹ̀tẹ̀ ẹlẹ̀ fún àbẹ́bí yusuf ó kọ́ mùsùlùmí ẹgbẹ́ mùsùlùmí ẹnìkan sọ mẹ́rin ní mùsùlùmí mùsùlùmí ó kọ́ mùsùlùmí gangan tó ní ìtumọ̀ ìfẹ́lẹ́ sí pé ó kọ́ àtìtumọ̀ ẹ̀ ń rò ó ti nílẹ̀ fún àbẹ́bí yusuf kò sí láàrin níbi bó ti sọ pé ìnà lọ́ ẹjá lọ wo sọ́lá tó yóò sọ́lá yàtọ̀ àti tù ọlọ́run pè bẹ́ẹ̀ láàyè mí rẹ̀ ọlọ́run bá sọ pé wà lá ń máa sí kí ló wí. náà ni ọgbà bí wákàdá ní ká wọ́n sáà. Wàdá ìjọba kẹ́ẹ̀sì náà وأمنا نصيب برحمتنا من نشاء ولا نضيع أجر Bẹ́ẹ̀ náà làwọn ẹ̀gbọ́n rẹ̀ náà máa rẹ̀ ọba kan rẹ̀ ní wọ́n fi nílẹ̀ pé Mùsùlùmí ni ọ́. Lọ́wọ́ sọ́tọ̀ Yusuf Aya 78, ó ní kọ́ lóòyà. Kọ́ lóòyà wọ́n pè é. Nígbò tó wọ ẹ̀wọ̀n lọ náà, àwọn ará ẹ̀wọ̀n ọmọ nǹkan sì lára ẹ̀wọ̀n sábà máa ń jẹ́. Ará ẹ̀wọ̀n bí Yusuf nínú àwọn Yusuf Báwọn bá sọ pé nàbí náà ní sàmì Ọkọ̀dé ọkùnrin lọ kọ̀wàá yìí. tí wọ́n máa dáa kí fọ́rẹ̀ báyìí ìtútù fọ́rẹ̀ Ah, kò sí wọn ológun sàyẹ̀ háì níbẹ̀ lágbárí yẹn o ní tó ń wò yìí gba mo sì fi ní tán ń sì gba háìjì ah, tó ń wò yẹn ah, ọdọ tó lè mi máa lọ sí ètò àti akínyẹn máa sọ fún mi èmi àwọn ẹ̀ ń dà sára mi bí ọ̀bọ rí láì bí ọ lè wọ́n ní síkì pé èèyàn ti fáà èèyàn bá sí ara ẹ̀ máa tí ànábì tó sọ pé iná lọ́hà láàyò rí ọ́ torí pé gbogbo nǹkan náà a máa wò máa láti máa mọ̀pá agbọ́gbòye tẹ̀síìrì rẹ̀ sáńtà rẹ̀ kò sí ń bẹ̀rẹ̀ àfà kò sí tẹ́tìyàtì náà torí báyìí tó wà mọ̀kọ́mù lè wá ayé wá sí lọ́wà ni kò ní dúkọ̀ wá sọ pé ẹyìn ẹ̀mí kẹ́ wo yóò mọ́sínà nínú mọ̀sínà nínú àná kò sọ akàkọ̀rọ̀ akàkùn ti wá àti fún àpò inna Allaha la yudi'u ajra rẹ̀ mọ́. nígbà tí wọn náà jẹ́ akẹ́kọ̀ọ́ mímọ̀ ní tọ́wọ́ ń sọ̀rọ̀ mímọ̀ báwọn èèyàn bí ah, ẹ dákun ìmọ̀ dá púpọ̀ o ẹ bá nímọ̀ tí ẹ ti dá o ẹ bá nímọ̀ àwọn onímọ̀ àwọn anímọ̀ bẹ̀rù ọlọ́run tọ́ba sọ fún wa pé òun sọ̀rọ̀ sáfàmà rẹ̀ kí olùkọ́ ọlọ́run lè mí àkò ìpè ó ti dànàbí ọlọ́run tiẹ̀ iṣẹ́ rẹ̀ ò lè mọ́tò àwa dà sí dànàbí ọlọ́run ẹjẹ́ amúra ṣiṣẹ́ sí o ara àwọn kan tí wọ́n sọ pé wọ́n mọ̀ sí báyìí wọ́n mọ̀ sí báyìí alábì jáde sí wọn àyè sùnà tó sẹ́nà àwọn ìyàwó wa fún ànábì ní kàmíṣàn pé àwọn kábàáyì máa ń sọ báyìí wọ́n máa ń sọ báyìí wọ́n ìbá gorí mímbà ní wọ́n ní wàláhí ní ilà àtúkọ́ọ̀kùn hmm. ànábì ní ẹ̀ dákẹ́ kí ni sẹ́yìn àyè tí wọ́n wà ń gbà náà kì í sáyè tí wọ́n lọ pé èmi àná mi nà mọ̀tẹ́kì àná mọ̀tẹ́kì àtọ́bàmù ṣùgbọ́n wọ́n fẹ́ ṣe wá sí àyè gan wà wọn ìta ìta ti máa sọ pé ìnà wọn máa ń yàtọ̀ wọn lọ sí kíkọ́ pé ìnà wọn máa ń yàtọ̀ kọ́ yá sí pé ànádùá Yusuf ní ń sọ̀rọ̀ ọlọ tàbí pé ti gbé ọlọ́run gangan ní tí wọ́n ń sọ̀rọ̀ padà nígbà yín gbà sọ pé kọ́ni mọ́nà lọ́hùn àlẹ́ iná ìnà máa ń yàtọ̀ kọ́ wáyà wọn pé ìdíkọ́rọ̀ Yusuf ti parí ni ṣùgbọ́n ibi tó ti wá sọ pé láti bí ìnà máa ń yàtọ̀ kọ́ sí wọn ni pé ọ̀rọ̀ yẹn o sọ́rọ̀ anábì yusuf ni àbí ọ̀rọ̀ ọlọ́run gangan tí wọ́n ti bíkì sí kí wọ́n ń gbà ó ń gbé wá fún apá anábì yusuf sọ wọ́n ló gbé ọgbà méjì a lè pé anábì yusuf lọ sọ láti lè sọ wípé kì í sí ká anábì yusuf sọ ibi anábì yusuf ti parí ọ̀rọ̀ ní pé kọ́dí máa ń nà lọ́hùn níbi ọ̀rọ̀ ti parí ṣùgbọ́n ìtọ́fẹ́ tẹ̀lé lọ tẹ́ni pé anábì yusuf lọ sọ nínú ìdíta àbísọ báwọn nínú ìdíta àbísọ báwọn orí gbólóhùn lọ́pọ̀ ọ wà ń bẹ̀ wọn ó fi yá pé ànábì Yusuf ní sọ̀rọ̀ tí ìbá ti lẹ́yìn pé iná hu ni ó àbí ní dá òde àwọn àjọ àlẹ́ mọ́sílẹ̀ tí ọba wí ni. Mhm. pé ànábì Yusuf wà láì fi ṣe wá sí lọ́wọ́ ni kì í ní ti àwọn àwọn òpè ọ̀rọ̀ tí wọ́n sọ wọn pé ìdọ́ ọ̀rọ̀ lẹ́tọ̀ sí ẹnu wọn. náà náà náà máa sọ pé báyìí náà mo sọ wọn. àwọn méjì wá ní ànábì Yusuf wà pọ̀ mẹ́mu ó ní ìnáwó mẹ́yẹ ẹ̀fí wàyà tọba ní méjèèjì á kẹ́dà ọlọ́run fara náà méjèèjì o ah, wọ́n ní sí àbá ní méjèèjì gbogbo ìjẹ́ ń pè lábúrú ayé ọ̀là ń bẹ̀ sọ̀rọ̀ pé àṣírí là ń sọ fún ẹ àṣírí ti súnà nẹ́bì mẹ́ tọba sì ti àṣírí ti súnà nẹ́bì mọ́ wá yọ jẹ́kọ̀jẹ́kọ́ yọ jẹ́ yọ sẹ́kọ̀sẹ́kọ́ yọ sẹ́ àtọ́ ah, ọba ti lò ó tiẹ̀ ti dà tí àbá ní méjèèjì yẹ tó bá ní méjèèjì á àwọn àǹfààní tó máa jẹ́ pọ̀ nínú ìgbésí ayé ẹlòmíràn wá nìkan tí ò ní kejì tòmọ́ tó bá ní méjèèjì kẹrì ó borí ọ̀tá àwọn kan ní àwọn kan ní bí asalama tó lè ṣọ́ọ̀bì láti gbogbo aburú táwọn aláburú bá mọ́ báyìí wọ́n máa pé ọ̀fẹ́ ọlọ́fẹ́ ni ó olùkíní kan ní wọ́n sì ní ju gbogbo táwọn àwọn èèyàn lọ òun náà ni àtàkọ́ Aya 120, ká máa parí pẹ̀sí ìrọ̀lẹ́ ẹ̀jẹ̀ lórí ìjọkò ìgbà. Àá mọ́yà. Ọwá ní wà ní ìrìn àpá àmì bí ẹ̀rí wà ní fi wà ní tásùgbè wọn wà tásùgbò kí lọ́tẹ̀lé láàrín gbogbo ògùn tẹ́ bá mọ́ òní tẹ́ lára sí àrántí àwọn ní ọ̀padà lọ́ba ah, gbogbo gbẹ̀túgbẹ̀tú àwọn ní ọmọ túnkùn wọn bọ́ọ̀tà ń tẹ̀ gbogbo àwọn nǹkan sí nǹkan táwọn èèyàn máa ń gbé káàkiri agbára ni mayẹ̀ sẹ́kì tó bá ní ah, àwọn àkàtì ọmọ sẹ́yẹ̀ lórí gbé ayẹ̀tọ́ pé àwọn ìntẹ́sìrò wà tẹ́tàkù Bẹ́ẹ̀ náà ni ọlọ́wọ́ ọmọ ọkùn ẹ lọ́wọ́. Àwọn àǹfààní tí mẹ́ ń bí kí o ní méjèèjì rẹ̀ lọ́gbẹ́ àwọn tí a lùdù kòrò ká lọ ní kí lọ ní bẹ̀rẹ̀ ọlọ́run láti lọ ní sùúrù. Tó bá ti lé ní ọmọ rí mọ́jáde látọ̀dọ̀ ọlọ́run mọ́jáde. Màláìka máa ràn yàn lọ́wọ́. Àwọn ọ̀dẹ́ fún ra mọ́mìnì lọ́wọ́ ti sìn. Gbogbo àwọn nǹkan tó ń sìn gbà yóò wà sọ́rọ̀tà alẹ́ ìmọ̀láwọn bákan náà 125 tí kòránì 125 tó ní bá láàá Ìrìnàlè Bẹ́ẹ̀ lórí o, ẹ̀rin tásìbìrú wà tàṣàkú. Bẹ́ẹ̀ bá ti lè ní àti kí táyé àti kẹ́ǹdì, sọ́bùrù kẹ́ǹdì, tàṣàkú, tàṣàyé nù. Kí ni ọwà àṣẹlẹ̀ wáyá tó kún? Máa káàkiri, máa káàkiri, sí ìpínká fẹ́ mọ́ máa bọ́ kàbá nìyà yóò mú déédé kan mọ̀láìkà ọmọ sọ̀kalẹ̀ fún yìí ni lákọ̀lákọ̀ lákọ̀lákọ̀ ó rà 5,000 kìí sí kìí sọ̀rọ̀ mẹ́ta márùn-ún kìí sọ̀rọ̀ mẹ́ta márùn-ún thousands thousands náà ni ọjọ́ màgbéwà bí hamsati àlá wọ́n bí hamsati àlá nínú mọ̀láìkà ti ọmọ wáyé ọmọ wáyé bí wọ́n náà bá wá ní kí láìsí tí màláìkò lè wá ràn wọ́n náà lọ́wọ́ lórí kìtì àìsí sílẹ̀ bá laná màláìkò ti bomi sí fún ọ owó sì ní tẹná mọ́lẹ̀ ó sì lọ ní mọ́ lọ ní sọ́bùrù ó sì lọ ní àkọ́wà torí àsìkò alifalá a máa là á máa sórí ire tá a bá ní sọ́bùrù àti àkọ́wà sóràtà alẹ́ mọ́rán bákan náà gbogbo ẹ̀rọ ọlọ́run tako sínú sóràtà alẹ́ mọ́rán dáadáa two hundred ọ̀nà ayọ̀ alẹ́bí náà á bẹ́ẹ̀ni ó ní ìṣirú ó ní wàsáàbìrú wàrá bìtọ́ wá ní wọ́tàkùlá làálẹ́kún bẹ́ẹ̀ náà ni àbájogún lẹ̀ látara nǹkan méjèèjì àmì ah, ìwà àtẹnìkan bá jọ ń falẹ̀ mọ́ra yín lọ sí ìsìnkú náà yín àjẹ́ tọ́ọ̀fẹ́ nǹkan tó fi gbalẹ̀ rẹ lọ́wọ́ ẹni tó fẹ́ gbalẹ̀ lọ́wọ́ rẹ̀ ṣọ́rání ọ̀sọ̀ fún lọ́mọ̀ tó gbogbo nǹkan ló ti rì mọ́lẹ̀ nǹkan káàkiri kẹ́lẹ̀ lọ́wọ́ kò lè ṣiṣẹ́ lọ́mú dákọ́wá ọ̀sọ̀bù lọ́mú bẹ̀rù ọlọ́run àti sùúrù Surat Al-Araf 128 ti ọba rẹ̀ ọlọ́run bá sọ pé kọ́lá mọ́ dá إن الأرض لله يورثها من يشاء من عباده والعاقبة للمتقين. نكتة àǹfààní kékeré kan bẹ̀rẹ̀ bẹ àyà yẹn tàbí ò pé ìnáwó máa ń yà tàbí wà yọ sí bẹ̀rẹ̀. ìnáwó máa ń yà tàbí wà yọ sí bẹ̀rẹ̀. àbẹ̀wò kankan bẹ̀ kí ló fà á kí ló dé a fi mú tákù àtàjù sọ́kù gbogbo àyà tó ti bọ̀ tẹ́nìsì kọ́bùrù lọ́gájú àpọ̀ ọ̀yà kí àyà tó bọ̀. àyà àwọn kọ́tọ́ apẹ́ ní wàhálà ìmọ̀ràn àyà 120 ó ní wà ń tásùkìrù kí ló kọ́kọ́ wíjà máa Kílọ̀wó Sọ́tọ̀ Alìmọ̀rán àyà 125 ó ní ẹ̀rìn Kílọ̀wó Alìmọ̀rán tọ́láwó ti anábìwà Musa náà níbi suratul A'raf 128 ó ní ìsàáyínú bèèlà àríwá lẹ́gbà náà láàzọ pé takuwa wàlá ápì bá ti lè mú tàbí kí lọ́wọ́ pàtó fi rájẹ́ ń fi kọ́nà bí Yusufu sọ̀rọ̀ lọ pé náwó máa ń kàṣíwáyà ọ̀sọ́ ọ̀sọ́lá kí lọ fà nùkítà àǹfààní kan. المحرم هنا المحرم هنا للعمار والتمثيل وانما هو بعضها ولما ذلك الخلق موجودون tọ́ wọ́n yìí tọ́bà tán fẹ́ pẹ́ta kó wá lálákọ̀ọ́kọ́ ni kútorí kí ní kánẹ́bí Yusuf muhammed ń ti wá sí tí wọ́n bá ní kí ni àwọn ọba kan rẹ̀ jùlọ jù nínú gbèsè ayé wọn kí ni nǹkan nínú sòrò àti ìbẹ̀rù ọlọ́ọ̀ ìwé ní àjùlọ jù ìbẹ̀rù ọlọ́ọ̀ ẹ̀ shipman ọwọ́ akọ́kọ́ ọbẹ̀ àá ara bẹ́ẹ̀ wá sí fún èèyàn ń fagbó nìtì àbí ọ ń fagbó ó tún wá jẹ́ sí pé ó tún níwà míì tí ń hù tí ọ̀dà eh, tí ò sì lágbára tó bá wọn bóyá máa ń sùn pọ̀ nínú ẹ̀ tí ń fagbó àti ẹ̀ tí ń sùn pọ̀ jù tá ń jẹ́ ẹ̀wọ́ sí ẹ̀ ẹ̀ dáhùn ẹ̀ tí ń fagbó ọwọ́ bẹ́ẹ̀ wá sí fún ọ sọ pé ẹjọ́ abẹ́rẹ́ láti rí i pé kọ́ mọ́ máa sùn pọ̀ mọ́ ọwọ́ kan ti láti pé máa sàn pọ̀ mọ́ ẹ̀ máa sàn pọ̀ ẹ̀ máa ń fa òsì táwọn Yorùbá fi máa rí o kí n fa àárọ̀ sún o kí ní kankan. ọbẹ̀ níbi gbójú ń fà náà kọ́kọ́ yọkù ní ọ̀sìn tó wà ní hitman yẹn àwọn ẹlẹ́bi Yusuf àríṣọ́lá àti wọ̀sẹ̀lám àwọn bá kárẹ̀ yìí bí wọ́n ti wíìkì jùlọ náà ní bẹ̀rù ọlọ́run àyà máa bẹ̀rù ọlọ́run kọ́ máa burú rẹ̀ pé tí wàá lọ jù sínú kòtò ṣé sùúrù ni ẹ máa ń pe tìrú ọmọ̀pọ̀lọ́run ọba tí ó bàbá wọn ò rí wọn ọlọ́run tí wọ́n ń sin orí kíni ó rí wọn kò ọlọ́run mọ́lì tó fi tẹ́sí pé anábì yusuf bẹ̀rẹ̀ ní bẹ̀rù ọlọ́run tó sọ pé ìnáwó máa ń yẹ mi ká ah, wà ọmọ máa ṣe púpọ̀ àwọn máa ń sọ yìí pé tó ń bá fẹ́ kọ́ àwọn èèyàn ní mathematics ó ní kò sí ọmọ tí òun bá kọ́ àbí tó ń bá fẹ́ dánwò ló wọn kọ yọ wà fún àwọn àti wà ẹ́ẹ̀kì ọ̀hún ti kí ní ọ̀ àyẹ́ pàǹtì máa sì wọ́n ní kí ló fà ó ní à báwọn èèyàn bá ń lo ọ̀nà méjì láti fi wọ́ọ̀kì sí ánsà wọ́n kọ́ lọ́nà méje yóò sáré kàtọ́ jọ tiẹ̀ mbẹ́ wíwí báyìí wíwí báyìí wíwí báyìí wíwí báyìí yóò rí kan lọ́jọ́ ti ẹ̀m̀bẹ́ bó rí rẹ̀ tí wulẹ̀ kú yóò rí kan tọ́rọ̀ tó fi dé ti ẹ̀m̀bẹ́ lọ́ra mú yóò sì máa lò lọ́ta ebi kọ́lá ti máa ń sàwọn ẹ̀yán ní lórí ẹ̀ṣá yóò sì mú wa bẹ́ẹ̀ ni wọ́n wá ní báńsà ìta awé alákọ̀ọ́kọ́ ọ̀bà wa yé wa ìjà tó wá ń sà áńsà míì náà ní pé wáwù ni wọ́n lò wọn pé tó ń mà níbi àyà ilé náà ẹgbẹ́ náà máa ń yàtọ̀ wàlúwàwù látòfin ìlú tẹ̀rẹ̀tìpù wáwù dẹ̀rín tá a bá fi àrùn nínú èdè kíw nínú èdè Quran kò mìíní pé a tò ó léra wọn pé nígbà tí lábájá dé ní lábájá náà tó dé kò mìíní mọ́tòlápò ní mọ̀ṣára kàràbí kìnnì kan ní ọmọ ń pè ní mọ̀ṣára náà tó wà fún àkàdọ́sà. láàyò bí wọn ájọ alẹ́ mọ́sí ní ìnà tó dásìkò náà fi dalilun ala kamalil jaza'i wa laysa dalilan fa hasib ala al Ah, ọlọ́run ní iná lọ àfàyín iná lọ ara yóò dé ẹ̀hùn ájọ́ rẹ̀ mọ́ sí ni. ó ní ọlọ́run ọba ìtumọ̀ ẹni tí ọlọ́run ọba ìyẹ̀rá ẹ̀sán ẹni tó bá ti dáadáa kì í ra láre kò ní wé ìtì lẹ́ni pé kò ní sẹ́kùn kankan nínú tó sọ́dá tó nígbẹ̀ rẹ̀ wọ́n ní gbólóhùn láàyò bí yóò tí a wí hùn wọ́n ní kìí ṣe pé ọlọ́run ọ̀sán ọlẹ́sàn nìtumẹ̀ wọ́n ní túmọ̀ rẹ̀ ju ọlọ́run ọ̀sán ọlẹ́sàn lọ ah, kò lágbára tó kọ́ wọ́n sọ pé ọlọ́run ò ní dùn ọ̀ ní kankan nínú ládàá àṣẹ́tò òsì kò lágbára tó torí pé láàyò bí wọ́n yẹn pé kò ní sẹ́kùn kankan ọlọ́run sọ lẹ́sàn kò mí nì pé ó lè sákà ó lè sọ lẹ́sàn ṣùgbọ́n kò ní rá iṣẹ́ rere ká tó ṣe kò ní rá láàyò sọ kódà nínú ayé Al-Kùránì sọ fún wa pé mọ́sínù lẹ́yìn ìgbà tọ́lọ́run ò ní rá iṣẹ́ rẹ̀ láàrin tán ọlọ́run tó ká lè pẹ́ Suratul Baqara ayé 58 ọlọ́run bá sọ pé wá sáà ní sí ìdó lè mọ́ sí ní lórí bó tó fi kún ní ẹni pé a sọ fún ilé ní ọjọ́ ẹ máa jó kọ mú sínú ti ẹ kò ní tó máa gba èrè níwájú ọlọ́run sọ́tùlọ̀ bá kọ́ra àyà 195 ọlọ́run tó ní àtàn fẹ́ràn ẹni tó bá jẹ́ mú sínú ọlọ́run bá sọ 195 wà á sínú Thank you tó wá fún jẹ́ mọ́sí nà bákan náà ìkẹ́ ọlọ́run ọba ọ̀dà máa súnmọ́ tó ń káwá ké yìí ń kọ́ wá jọ parí ẹ̀ àyà méjì náà lárí fún wa sóràtò káwọ́bà àyà one twenty ẹ̀ ìjọ tòní yìí náà ẹ̀rọ sóràtò hood àyà one fifteen ẹ̀ ìjọ ti

Súrọ́tù Hud, àyà 115, ọlọ́run bá sọ pé wọ́n súnbẹ̀rù. Wọ́n bí wá ìlú àwọn Báyìí láti máa dúró níbi tẹ̀sírí ayé àti ní àbẹ́lọ́hun gbogbo àlùbáríkà tí ń bẹ Al-Qur'an láàrin tó kí àti ní ẹ̀bá gbọ́ ọlọ́kọ̀ọ́kọ́ kọ̀ọ̀kan wa. Ìgbà gbọ́yìn tó dáhùn fàánì ń bẹ fún wa, ọlọ́njẹ́ wúlò fún àtàlẹ́ gbogbo nǹkan tí a gbọ́ tó jẹ́ pé a ti ń ṣe tẹ́lẹ̀ tó jẹ́ kọ́ dáa kọ́ndí a ti lè múra sí nǹkan tá à ń ṣe dé ọ̀dà tá a gbọ́ nínú lẹ́kṣọ̀ tó nínú tẹ̀síìrù tó ní ọlọ́njẹ́ a lè jìnà sílẹ̀ nígbà bá ti sì wí ń bẹ ọlọ́run kò forí jì wá ń bẹ̀ lẹ́yìn náà bá ti sì kọ́ ọlọ́run sàmùdúkọ fẹ́yìn náà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka